ní ayé ọgọ́rùn kan àti ogún ńlá wàkúlà nà kúsù àlẹ́ká ní àmúdà ìrúsòlì ní àmúdà الرسل ما نثبت به فؤادك وجاءك في هذه الحق وموعظة وجاءك في هذه الحق وموعظة وذكرى للمؤمنين gbogbo ẹ̀yìn àwa ròyìn ròyìn fún ọ nínú ìròyìn àwọn òjíṣẹ́ kí àwa lè fi mú ọkàn rẹ rìn nínú èyí ni òdodo wà báwo nínú èyí ni òdodo wà báwo àti ìkìlọ̀ àti ìṣítí fún àwọn onígbàgbọ́ òdodo átùlọ sọ́rọ̀tù yóò ayà kẹta ayà àkọ́kọ́ tá a kà yìí ọlọ́run ní gbogbo báwọn òṣìṣẹ́ òun ṣe láyé òun sọ fún ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam kí ló fà máa lọ láti bí fò àdá afẹ́ fi ọlọ́kàn rinlẹ̀ tó ọba gbọ́ bí wọ́n ti lò fún wọn ibẹ̀ ló sì tún lódòdó dì mú ìtàyẹ̀ wá jọra wọn. náà àwọn arún ìfọ ní ìròyìn tí ó dára jùlọ. náà ló na kó fún alẹ́ ìdá àpàlẹ́ ìkọ̀tọ̀ á ti fún mi. àwọn arún ìfọ ní ìròyìn tí ó dára jùlọ. بما أوحينا إليك هذا القرآن نعم فيا واجب القرآن يا نعم. وإن كنت من قبله لمن الغافلين نصاب يوسفنا آية ذلك عقلك لقد كان في قصصهم عبرة لأولي الألباب ما كان حديثا مفترى ما كان حديثا يفترى ولكن تصديق الذي بين يديه وتفصيل وتفصيل كل شيء وهدى ورحمة لقوم يؤمنون dájúdájú àríwò ìkan bẹ nínú ìkan wọn fún àwọn tí ó ní làákàyè. nínú ìkan àwọn ànábì ọlọ́run àwọn òṣìṣẹ́ ọlọ́run náà gbogbo ní làákàyè. alukurani kò jẹ́ àwọn ọ̀rọ̀ kan tí wọ́n ń dá tí wọ́n ń dá àdápa irọ́ rẹ̀. ṣùgbọ́n ó jẹ́ kí a mọ òdodo èyí tí ó ti ṣíwájú rẹ̀. ó sì ń ṣe àlàyé gbogbo nǹkan àti ìmọ̀nà àti àánú fún àwọn ènìyàn tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo. níbi eléyìí nínú fífúnà ìgbàgbọ́sán yìí láti mú tọ́fíìkì náà tó wá jẹ́ pé ọ̀rọ̀ yẹn ni pé ìpèpè àwọn òṣìṣẹ́ ọlọ́run irú làásìgbò tí wọ́n dojú kọ ń bẹ̀. tí wọ́n ti pè tẹnìkan wọn la mú ní ìtàgé àgbò mọ́kànlá tá a bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yìí. a fi ìṣáyìí bí a tún wá máa tẹ̀síwájú tó wá pẹ̀pẹ́ tẹnìkan péré nínú àmì. ó túmọ̀ sí pé a kàn fún wa ní òòrè báwo wọ́n ṣe láyé àti kí ni wọ́n fojú rí kì í ṣe gbogbo ẹ̀. ìtọ́nà wa subhanahu wa ta'ala tó wá sọ fáwọn dájú máa ẹ̀ka kọ́kọ́ kalẹ̀ sallallahu alaihi wa sallam òun gbẹgbẹ ní kẹta abẹ́jì ní kọ́kàn tàwa náà lè bàjẹ́ ọlọ́run tó lé ìrún rí ànábì lọ́kàn sallallahu alaihi wa sallam èyí sí lọ́kàn balẹ̀ ẹni tó jẹ́ lè gbẹ̀yìn wọn kó lè mọ́ kàdára kó lè mọ́ kò bẹ́ẹ̀ náà ni gbogbo olùtẹ̀lé àwọn olùpèpè àbólùgbọ́ sáwọn olùpèpè lẹ́nu táwọn òfin ní kó sísú torí pé bí ṣe sí àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run bá ṣe rí nípa ìpèpè mo náà ló fara pẹ́ báwo ni ìṣesí àwọn tó jẹ́ pé wọ́n ti rí nígbà ayé wọn náà lọ nígbà náà lọ ó fara pẹ́ra wọn nípa ìpèpè yẹn àti jẹ́pè kò fara rọ òun náà làwọn wà lórí ẹ̀dùn yìí ló sì ṣe táyé òkúta nìyẹn a lè mọ̀ ṣe èyí yìí. اختار حكمة الله تعالى أن يبعث في الناس رسلا مبشرين ومنذرين سنة الله نكون مكان سيدي ẹ máa fún wọn ní ìròdùn mú tẹ ẹ bá tún la ìlànà ìlànà iṣẹ́ rí kalẹ̀ fún wọn ẹ máa ṣàlàyé oríire ńlá tó ń bẹ́ẹ̀ fún wọn wà mú ìlú ẹ ti máa kì wọ́n lọ ẹ jìnnà sáyìdá ẹ jìnnà sí kọ̀tọ̀ náà kẹ́ ẹ sì máa sọ fún wọn ìparun tó wà ń bẹ̀ẹ́. àlẹ́gbàtọ̀lọ́lọ́ òtàrà àrẹ ọ̀tàlá ọlọ́lọ́ wọ́n ti ṣe ìfẹ́ fún gbogbo wọn wàyára mọ̀lọ́ọ̀hù annas dáwọ̀ta ìdàlẹ̀ ìsìlá ọlọ́run sì ti mọ̀ ọba tó jẹ́ pé alámọ̀kan ni ká pèsè lọ síbi pé a fẹ́ tún nǹkan ṣe máa fún fàtúndì mọ̀kàtò ọlọ́run bá wa ló fi kọ́kọ́ mọ̀ tẹ́lẹ̀ nínú kó tó dá wa ipò òsì aburú ọkùnrin kásákéèké sójú ọ̀nà òun iṣẹ́ tó léwu nípa ìgbógun ti ní láyé ni gbogbo ọdún táwọn èèyàn fi ewu tìtì sóyé ẹnu ọwọ́ àwọn olówó tí wọ́n bá máa ń bára wọn ta tó ti pé ó dàbí ẹni pé lágbájá ló fẹ́ bọ́ sí lọ́wọ́ àbáwọn oníṣẹ́ ọwọ́ àbáwọn olówó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kàǹgbà tí wọ́n máa ń tábára wọn ta yẹn táǹkẹ̀ lórogún òwò aburú ìbẹ̀rù tó aburú kátòkè sójú ọ̀nà náà bẹ́ẹ̀ náà ní tẹ́bí ẹmọ̀ fáwọn èèyàn ní ìdílé bá fẹ́ dẹ́rù bàyàn wọ́n máa ń sábà lọ síbi ìdílé ọlọ́kọ aláya tó jẹ́ pé wọ́n ìsáyà kan ní bẹ́ẹ̀bẹ̀ wọ́n ní ìdílé olókùnkùn ní wọ́n náà wọ̀ lọ ọ̀ lájí ni ọ̀ rína ni ta ló fún ọ nímọ̀ràn bẹ́ẹ̀ tí wọ́n bá sì ìdílé olórogún dẹ́rùbà àwọn èèyàn kan láì sí ìrísí náà wọ́n ti fẹ́ fàyè lẹ̀ eléyìí náà aburú kan tó rí tó jẹ́ pé bóyá wọ́n lè ṣẹlẹ̀ ńlẹ̀ bó ti jẹ́ pé wọ́n kàn dẹ́rù bara wọn lásán ni aburú tó bá lè ṣẹlẹ̀ ńlẹ̀ kò tó ti ká tó kò sójú ọ̀nà náà aburú ń bẹ níbi àwọn aburú orogún ń bẹ níbi àwọn nǹkan míì táwọn èèyàn sì wọ́n rí mọ́ àwọn òní kọbẹ̀ ẹ̀lẹ̀ ń bẹ níbi ọjà wọn ń bẹ níbi iléeṣẹ́ ìjọba àwọn àwọn síìkì kan wà táwọn èèyàn lé tí wọ́n ti pọ̀ sí ìkìkan náà sì ni ó ń bẹ níbi òṣèlú èèyàn ń pọ̀ sí ní àbí ń fà sí ìkìkan náà wọ́n ń ṣe pípa tara wọn bí wọ́n ti ń para wọn fojú hàn sí wa ẹni tó yẹ pé tó bá dipò gan kò ní dépò táyọ̀sì tán wọ́n tán pa náà lóye jẹ́ pé ó dùn gan kò ní débẹ̀ wọ́n tún gbẹ̀mí ẹ̀ orogún nù lásìkò nìyẹn ìsílẹ̀ nìyẹn tọ́lọ́ ń fàwọn èèyàn ṣe fúnra wọn síbẹ̀síbẹ̀ náà mo fẹ́ kẹ́ mọ̀ pé kò tí ì tó kò tó tí ì tó aburú àti ìsílẹ̀ ti ń bẹ ní kásìkò sójú ọ̀nà náà àti tó bá jẹ́ pé èyí ó pèpè ní ìtako súnà táwọn ànábì ọlọ́run lókù tí ìbá torí òdodo tó wáyé torí òdodo tọ́lọ́ ń sọ̀kalẹ̀ ni gbogbo omi tí a ti ń sorogún láyé àtàbúrú ibẹ̀ tí wọ́n ń rò tí ò sì fẹ̀rẹ̀ kò tó ìtó kò tó ìtó dàbí káfíkì sójú ọ̀nà lọ. torí ọlọ́pàá ìsọ fún wa pé wàkó lànà kó sọ àléékà ní àǹbá ìrùsù kò sẹ́kẹ̀ nìkan tá a sọ̀rọ̀ fún ọwọ́ àná ni sọlọ́lọ́rọ̀ dára rẹ̀ iṣẹ́ Islam iṣẹ́ pèpè mahúùtọ̀ bin ashwa kò sígbà tẹ́ẹ̀lì dẹsẹ̀ dẹ́bi ńlẹ̀ kò sígbà tẹ́ẹ̀lì ké yé kò sígbà tẹ́ẹ̀lì máa rí nìyà ìtumọ̀ ènìyàn torí ìkàtí ń bẹ lẹ́yìn ẹ̀ ọlá fa ìfaradà òun ní máa ń fa tẹ̀síbí tọ́lọ̀ ń sọ nínú ayàtàkà yẹn ká dúró ká sì wà lórí ẹ̀ tí kì í bá ti bẹ́ẹ̀ ni kò sẹ́nìkan tó sẹ́kù mẹ́rin. kódà ìdí òtún jẹ́ kó tètè ọ̀rọ̀ yìí kó tètè súnmọ́ àkókò jù ó ń bẹ́ẹ̀ náà ànájọ́ náà tí wọ́n pa àdúgbò àdúgbò sí ìtàn gbé jáde ó ń bẹ́ẹ̀ nù ẹni tí wọ́n fẹ́ pa sínú orí àdúgbò sásìkò pé ọlọ́run kan náà kan gbogbo wọn lò kí ló fà tán ti ré lè pa kí ló fà tí wọ́n hàn sí ré lè pa kí ló fà tí wọ́n fi hàn lè lè nà tó sì jẹ́ pé ọlọ́run bá kan náà lọ́rọ̀ ògbó wọn kì í sọba tí wọ́n sípò padà káwá máa sọ wípé ẹgbà tí ọlọ́run bá tó rán lágbájá tó kágara bá a ti máa ń fi àwọn kankan ti sọ́dọ̀ àwọn tí wọ́n ń sọ lórí lónìí pé ó lẹ síbi báyìí kìí ṣe kọ́lọ̀ ọba tó rán lágbájá lẹ sí ní láì lọ́wọ́ fi tẹ̀yìn tó rán títóbi ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala àti mẹ́ẹ̀ tó rọ kiri ká gbogbo nǹkan òun náà ní bẹ fẹ́ ní òrípa tí wọ́n fẹ́ pa náà tí wọ́n fáwọn tí wọ́n fẹ́ pa ní òrípa ọlọ́run ti dáàbò bò ọlọ́run fààyè gbà á láti rí lágbájá pa náà àwọn ìṣẹ́ ọlọ́run yàtọ̀ sáwọn ẹ̀wọ̀n tó tẹ̀lé wọn tí wọ́n jẹ́ pé tí wọ́n sin lọ nígbà tí gbogbo àsìkò yẹn lọ àsìkò tàwa tá à ń lò yìí náà ẹ̀wà àwọn tí wọ́n ka mo sọ fẹ́ nìkan bóyá bóyá àdìgbò tí ìdí ìjẹ́ ń lọ à ń sọ̀rọ̀ kan débẹ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn mo ní tóbi lórí Amẹ́ríkà lónìí ọmọ Amẹ́ríkà ń gba Islam tó bá fẹ́ ṣe Islam gangan pàápàá jùlọ àwọn tí ń pèpè ń bẹ̀ wọ́n fa Amẹ́ríkà lẹ́nu ọmọ amẹ́ríkà pọ̀ láyé sọ́jẹ́ dáyẹ sọ́jẹ́ dùn olùpèsè sójú ọ̀nà náà tí wọ́n sì bí amẹ́ríkà kódà òbí wà ní wọn tí wọ́n lé tọ́wọ́ ibi tó wà yẹn náà àríkà gbẹ̀gbẹ̀ kí ló sọ wọ́n dọ̀tà bóun ṣe ka ọmọ orílẹ̀-èdè ẹ̀kún tí orílẹ̀-èdè ẹ̀yìn náà ti nàjú mò ń sọ yìí tí orílẹ̀-èdè kan bá ṣe àgbèsí sí ọmọ amẹ́ríkà àbáwọn mímì tó dàbí irú wọn bóyá pàápàá jùlọ kẹ́mi ẹ̀rọ alọ́gbọ́ subhanallah wọ́n bẹ̀rẹ̀ òun lórílẹ̀-èdè ọ̀hún ẹnìkan wọ́n ti pa wọ́n ní wò pé tó jù lọ kílò náà mẹ́ Yorùbá orílẹ̀ Nàìjíríà ló lè sọ yìí Amẹ́ríkà dẹ́nu sọmọ yẹn di tó tó ti pọ́ mọ́ ọlú náà ni ó káwọn lé kiri náà fẹ́ pa ẹ wo yàtọ̀ ẹ bíi sọ́nà àtúnlẹ̀. ìtàn pàkíyèsí sí ni. kí ló sọ yìí tó jọmọ wọn tó jẹ́ pé òun kàn ń lọ nú ayé ti ẹ̀mí kí ló sọ́dọ̀ rẹ̀ wọ̀ kí ló sì lé ìdọ̀ta wọn. nígbà tí ó dàbí wọn kí ló sọ́dọ̀ ta wọn. àwọn àwọn yẹn wọn àwọn náà wọn kátó wá sọ ẹlòmíì tètè sọmọ bẹ. wọ́n ní ṣẹ́ ni háàdé lọ kàfẹ́ nínú àwọn ewu tá a wá wí yìí tó bá ga dójú àlà kódà tó dórí àwọn ìnáde ọlọ́run àní ìmùsọ̀láti ọ̀sálàm kátó wá fún tíṣà ìnáde ọlọ́run a máa ń ṣe nírọ̀rùn fún láwọ́lá lọ sí ìbáṣà ọlọ́run an yà tàfàrà rárá ní yá sí ìlànà fífi àmọ́ wọn náà àbí ọba jẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run máa ṣe táwọ́sílẹ̀ àfáwọn ànábì àwọn òjíṣẹ́ rẹ̀ ẹsẹ̀ sùúrù orí bẹ́ẹ̀ lórí lágbájá o orí bẹ́ẹ̀ lórí ẹ tó tẹ̀lé o àti ẹni tó tẹ̀lé o àti tó tẹ̀lé o wà kó lànà kó sọ àlékà ní àbá ìrọsùn mo sọ ti núhù fún ọwà ànábì ọgbọ́ o mo sọ ti húdù o mo sọ ti Ibrahim o mo sọ ti rísà mo sọ ti Músà àlejò sọlá sọlá bó sọ bí wọn fojú rí bẹ fún ọ Ọlọ́run sọ eléyìí torí kéèyàn ó lè mọ iṣẹ́ tó fẹ́ gbà iṣẹ́ tó gbà. lẹ́yìn náà Ọlọ́run fẹ́ ká mọ̀ ó fẹ́ ká nàbí ọmọ sọlá lọ́wọ́ sọlá àtàwọn fẹ́ràn kájú rẹ̀.

ولقد كذبت رسل من قبل فصبروا على ما كذبوا عن عام يعني آية 34 dájúdájú a ti fi ọ̀pọ̀lọpọ̀ jíṣẹ́ nírọ́ síwájú rẹ̀ hmm. wọ́n ti yẹ àwọn tọ́lọ̀ rán sí wọn tí wọ́n jẹ́ kéfèé tọ́lọ̀ rán àwọn òjíṣẹ́ yìí sí tí wọ́n bá tọ́lọ̀ wọ́n pè wọ́n lóko rọ̀ síwájú wa àdájú sallallahu alaihi wasallam ọmọ àrọ̀ tó ń gbà tó ń bá tó ọ̀rẹ́ lóko rọ̀ tó máa ṣe èyí pé àbọ́lọ̀ ah, nǹkan lọ́rọ̀ ni ó sì lè jẹ́ bẹ́ẹ̀ ó sọ̀rọ̀ kan jọ ní pé ta ló yẹ kí ká máa wá kiri gbogbo ibi tó bá wà jù bí ìbá ṣe tọ́lọ̀ ránṣẹ́ ayé ti dojú kejì àti kẹta àbí jù bẹ́ẹ̀ lọ pé mẹ́sẹ̀jì ọlọ́run bẹ òun mẹ́sẹ̀jì ọlọ́ọ̀lọ́ dáńtọ́ máa dáhùn wá ń sá fún bíbá yìí àmọ́ níbi newspaper èyí ò lé sí ọ́fíìsì kó tó kàtà kò ní ra ọ̀ ó kàn fẹ́ sáré kà ní ọ̀ bọ́kàn tí ń fà mọ́ra nìkejì ó mọ̀ fà mọ́ra tí ó fi lé sí ọ́fíìsì mẹ́sẹ̀jì rọ́bìn ọ̀ mẹ́sẹ̀jì sọ́lọ́ọ̀ ọmọ adámà kórè rẹ̀ èyí tó pọ̀ jù ní ọmọ adámà wọ́n sì kórè àìsí sọ́ọ́ olóbi wàlàkọ̀dé kó di bẹ́ẹ̀ lóṣòlómi kọ́dé yìí wọ́n ti kí dájúdájú a ti fi ọ̀pọ̀lọpọ̀ jíṣẹ́ nírọ́ rẹ wọ́n ti ṣe sùúrù lórí ohun tí a pè wọ́n a sì ní wọn lára títí ìrànlọ́wọ́ wa fi dé. orí ìnira wọn wà lórí pé ẹ tẹ̀síwájú. kò sí ìyípadà nínú ọ̀rọ̀ ọlọ́run. bó ṣe rí fún lágbájá ní orísun sáàmì ẹ̀dùn nínú wọn tí mo kà fún ọ tí sí lórí wọn náà sọ̀rọ̀ ń gbàṣẹ́ wọn ló kà dáhùn tẹ́ńbẹ̀ ẹ tẹ̀síwájú. dájúdájú ìròyìn àwọn òjíṣẹ́ ti dé wá bá ọ. tọ́lá náà má ṣe ẹ̀ léjì o tọ́lá máa bá àwọn àlejò náà ṣẹlẹ̀ sàlàwàtúlọ̀ sàánà àlejò ṣẹ̀wọ̀n kan tó súnmọ́ tó kó tètè sákó mẹ́jù lẹ́yìn tí sànà tó jogún àná ṣùgbọ́n ọ̀pẹ́ nìkọlọ̀ ọlọ́run mú àwọn òbíṣẹ́ rẹ̀ dúró kò sẹ́ni tó sá kò sẹ́ni tó sojo kò sẹ́ni tó hùwà pálapàla kí wọ́n tó gbógun tì wọ́n orí dáwà náà ni gbogbo àwọn aláìgbọ́lọ́ngbọ́ tí wọ́n sì wà pálapàla ti sọ́dọ̀ àwọn ànábì ọlọ́run irọ́ gbòòrò ní gbogbo ẹ̀ àìmọ̀kànmọ̀kàn tí ń bá wọn jáàánú ti sáyé ni bíi pálapàla tí wọ́n sì ti sọ́dọ̀ ànábì Dawud aleyhisalaam abánábì Suleiman aleyhisalaam àtàwọn oríṣiríṣi àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ ọ̀rọ̀ àwọn màmú Israẹli àwọn sọ̀kíkà lápá kan àwọn amokun mẹ́kọ̀ọ́ náà tá ń gbálùkọ́ náà lọ́wọ́ tẹ́tún bá wọn tún bẹ́ẹ̀. ọ̀gá orílẹ̀-èdè iná lè yan mínísítà la lè máa sọ pé lóun gan lè máa rí wípé bó bá jẹ́ pé mo mọ̀ ní àbámọ̀nyẹ̀rú ẹ̀ níwà ẹ̀ máa lọ sílé kó tẹ̀ sáàkẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó tẹ̀sẹ̀ hàn sí lẹ́yìn ọ̀rọ̀ yìí pé àṣẹyàn kéèyàn ni ọ wà láìpẹ́ sọlọ́ọ̀ ọlọ́wọ̀ lè fìyàn níbi pé ànábí ọlọ́ọ̀bà lọ́wọ́ àtẹ̀sẹ̀ fẹ́ náà ọba tán láàmà wá wá replacement ọlọ́ọ̀bà ọba tí wọ́n ẹ̀rọ síríkà gbogbo nǹkan ò lè fi ànábí yẹn kò lè sẹ́nìkan yẹn kọ́ wáṣẹ̀ lánàábì fún wa kó lẹ́ ti máa gbára kà láti sọ́dọ̀ ẹ̀ ìdàgbàgbà nàbí yóò lọ ìdà àwùjọ àdé sàrán ọba jẹ́ tó fi dìnà àtẹ́sẹ́ fi dìnà ti sọ́dọ̀ rẹ̀ sóyé kí lẹ́fẹ́ tí gbogbo àwọn tó ń tìjọba lé lórí nígbà yẹn tó jọba lé lórí kí lẹ́fẹ́ tó ń ṣe nígbà yẹn tí gbogbo àdúgbò yẹn bá kọ̀rọ̀ sọ́lọ́ òbí wọn ọba tó lẹ́fẹ́ àmọ́ ọ̀rọ̀ kò kà bí ọ̀dọ̀ láàmì ní àbí kì í tọba lábòsí kò sí ànábì ọlọ́run àwọn oníṣẹ́ ọlọ́run kan tó hùwà pálapàla tí wọ́n ti wá gbógun sí bí kì í bá ti pẹ́ lórí dáwà وكيف ينجو المسلم من هذه الشدائد báwo lẹ́nìkan ṣe dìde láyé lónìí tó wá mọ̀ tó rí mọ̀ ní ọ̀bá ń sọ́nà ọba fún un tó sì fẹ́ pèsè sójú ọ̀nà ọlọ́run tí ó wà ń níbi àwọn àdánwò èyí táwọn òbílẹ̀jẹ́ ọ̀pọ̀tọ̀ tó sì jẹ́ pé ní tó ti sọ náà bá gbé ní tó gbé lọ́wọ́ ayé àkóólà bẹ́yìn náà nù fún sí wọ́ṣẹ̀ àwọn àti hà òun ni pé kó gbá àwọn èèyàn sì sẹ́gbẹ̀ẹ́ kan aburú wọn tí wọ́n fẹ́ ṣe kó náà kó gbá wọn sì sẹ́gbẹ̀ẹ́ kan kí wọ́n má rí bí aburú yẹn dé tó jẹ́ pé tó gbé lọ́wọ́ nù ẹsẹ̀ ní yóò lànà àdánwò pọ̀pọ̀ síbò àfẹ́ bá fọwọ́ yọ̀ ọ́ báwo ni fi máa ń sọ lónìí pé àfa làgbàjá ó gbọ́ ń pa ẹ̀ ṣéwù làgbàjá ó gbọ́ ń pa ẹ̀ fashion ọ̀rẹ́fọ́ fashion ni nígbà tó jẹ́ pé wọ́n fọwọ́ wẹwọ́ ni níbi níbi rọ́ ìháwèlò àyíkú sí màláhà tọ̀rí kọ́nù gọ́yẹ̀rọ̀ sọ̀rí ojú ọ̀nà àbúrú táwọn èèyàn wà lẹ́ni ọlọ́run lódodo látòrí àwọn ànábì ọlọ́run ló fẹ́ ló fẹ́ kí wọ́n wà ló fẹ́ gbé wọn kúrò kó wá fún wọn lọ́nà sọlọ́run sí ti àtúrọ́sùn mùsàkì gbogbo ẹni tí a bá fẹ́ lónìí tó jágoro ojú rẹ̀ kọ́ náà fi wòye o ṣẹbẹ̀ sọmọ pé tọ́lọ́run ẹ̀dí ń ta tẹ́tẹ́ lónìí oní etí rí ẹ̀dí ń tọ́tí oní etí rí ẹ wá sọ fún pé ó dà kò burú èlé lẹ́ni lọ́wọ́ ẹ tú bá ẹ lọ́ra tún ẹ mọ̀ kó lọ sí Ìbàdàn fífò tẹ́ẹ̀lẹ́ kó níbi òwò ẹ̀ẹ̀lẹ́ kó níbi òwò ẹ̀ ń darẹ̀ sí di òwò tó jẹ́ halali ni síbẹ̀síbẹ̀ náà aburú ní òrùn ní àyàfẹ́ ní lọ́lọ́run bá nínú lápọ̀pọ̀ ọgbà tẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn àbàtẹ̀lẹ̀jẹ́ ni ó pè torí pé èyí tó wà nínú ẹ̀ bọ́yá ní kápọ̀ tó di automatic èrè ìjẹ tí ń ti ń wá tí èdè tó fẹ̀fẹ́ tẹ́lẹ̀ ẹwà fẹ́ sí lọ́wọ́ inú kọ́ lọ bẹ̀rẹ̀ wò yìí ẹ̀ ní kò níbi owó ìdí orí burúkú lẹ ti lé kúrò àwọn ànábì ọlọ́run èyí tó fa táwọn adámà tí wọ́n kọ́ tọ́lọ́ ti ṣe gbogbo mọ́ wọn ni pé yorùbá ìdòkú ló wá nínú nínú mọ̀ báyìí mú wà báyìí náà máa á lè fún mí náà ṣàwá ويقارب بينه وبين ما وما تركوا أو تركت من الفضائل ẹ wá ṣe léyìí ẹ fi yẹn lẹ kò bá tọ́lọ́run eléyìí kẹsì títí dòní àti láyé gbà tàná àwà láyé gbà tòní tòní ìfisẹ̀lẹ̀ lójú wa yóò jẹ́ àmọ́ tàná tẹ bá sọ pé dídí ẹnìkan wọ́n ní ó sọ wípé àná ni ẹnìkan sọ̀rọ̀ yẹn fún mi nígbàtàrà parí sọ̀láti jùmọ̀ ó ní àfáà kan sọ wípé kò sí tó burú mi ká jẹ́ pẹ̀lú orílẹ̀ ló ti gbọ́ gbóyùnsọ tó kọ́ra lọ́sẹ̀ tí ń bọ̀ òun sọ bí tí ó ti yẹ ká jẹ oúnjẹ yàwódí tánẹ́lù ti jẹ́ ní mo ní sọ orí tó sọ ẹ̀ ní ìsìn nǹkan pè ní ṣubú àná ká fi ẹ̀sìn rú wọn lójú ká fọ̀rọ̀ ẹ̀sìn rú àwọn èèyàn lójú kí ó lè jọ òdodo àbí kó lè dàbí òdodo níbo lẹ̀ kébi ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ̀rọ̀ kan mo ní nínú gbogbo ayé ẹ kọ́kọ́ gbàgbé Yahudi Nasara ẹ kó mùsùlùmí náà papọ̀ àtúnjẹ Nasara àtúnjẹ Yahudi àtúnjẹ mùsùlùmí ó ní oúnjẹ tọ́nà ọ̀fẹ́ ká jẹ ó sì ní oúnjẹ tọ́nà ọ̀fẹ́ ká jẹ ìyẹn kọ́kọ́ sí ọ̀nà oúnjẹ tọ́nà ọ̀fẹ́ ká jẹ náà a lè ba lọ́dọ̀ mùsùlùmí tẹ́fẹ́ àmọ́ bà àmọ́ rí fi rinlẹ̀ mùsùlùmí ṣùgbọ́n tí ń jẹ yìí ọlọ́wọ̀ fẹ́ ká jẹ ọ́n tẹ̀lẹ̀ bí àbí òtẹ̀lẹ̀ bẹ́ ìtàkì sòsùn wọn ènìyàn oúnjẹ yàwó bísí ní tó bá jẹ́ halal Islam sọ pé pàjẹ́ ó tó tọ́ orí tí ń sọ yẹ wọ́n sọ fẹ́ ní ẹ̀lànà tó bá ti lè káyà ike wọ̀tọ̀ àwọn yóò ti wà confused pé àà kí á ní wọ́n tẹ̀wá sí owó sí ní kọjá àbẹ̀yẹ pé oúnjẹ àwọn tàà fún tíra ó tọ́ fún yí oúnjẹ yí náà sì tọ́ fún wọn ní ìwàjó táwọn gẹ̀gẹ̀ ṣe máa tẹ̀lé ìjọba fẹ́ dojú ẹ̀sìn láwọn tí ìṣòro sí yìí nígbà tó sọ pé fàwọn ìlú lè mú sọ di wọ́n sọ fọ́lọ́fẹ́ yọ mùsùlùmí tí ó dá tí ó mọ̀kànmọ̀kà wọ́n ní ọlọ́run ìgbéjì pé kó mọ báwọn ti ṣe sọ̀lá lọ́ba parí lọ́nà bá káwọ́ mọ́rí pé òun ti ṣòfò sẹ̀rẹ̀ pé yóò jọ́jọ́ ẹni tó fẹ́ pèpè sójú ọ̀nà lọ́wọ́ kó tó rójú ọ̀nà àlàyé ló wà níbi àwọn oúnjẹ kìí ṣe pé ìpàdédé pé ẹ̀ka sáàmọ̀ jìmọ̀ ohun sì ní fi kú ẹni tó fẹ́ lọ́rọ́ lọ́rùn ẹni tó fẹ́ fi rọ́mọ́lẹ̀ kí ó lọ lọ́rùn kó tó rí pa òdodo ló smooth so tọ́lá ti sọ nǹkan yẹn lóòótọ́ nígbàtá wà torí ní ọgọ́rùn-ún àmọ́ rí mùsùlùmí bí i lásìkò láwùjọ tá a wà yìí àmọ́ rí bí sixty seventy tí ó gbà kọ́rọ̀ ní sọ nínú táàtì tó kù ẹsẹ̀ ìwà bẹ́ẹ̀ ti sàlàyé fún fifteen kó tó yé wọn àlìsọ tó bá yé fifteen mí náà dáadáa nínú hundred sàtíwàá àṣìwà ìlà kọ̀lélà àfi níwọ̀n bàbá sẹ́sìmọ̀ ní pé tí ò bá sójú sí ọlọ́ọ̀bá lórí ilẹ̀ tàṣáàkì mò ṣẹ̀kọ̀wà ojúkòkòrò àsìkò ẹ̀nà ọmọ èèyàn ní ó sì jọba wà yàtàmọ́kàrí fàtàrí ní ẹ̀lẹ́ ọmọ ìlà hajj tẹ̀lé àfi bí ìgbà tó jẹ́ pé lọ́dún ìnáwó kọfíráì àfáà tó kọtíra yìí ṣe wọ́n ń rífà sí àfáà kan Allah akbar ìgbà tó náà ti kọtíra yìí pẹ́ òun náà tó wọ́n rífà sí ibi ọ̀rọ̀ kan ń rífà sí àwọn sí àkànnà àwọn àfáà wọn ó ń dákọ̀ àfáà onítẹ̀sẹ̀lù àlùmọ̀rọ́gí ẹgbà tí tíra yìí ti ń bẹ láyé ẹni èdè ń rífà sí wọn gẹ́ bí olùkọ́ wọn wọ́n á dàbí ìgbà tó jẹ́ pé last week wọ́n kọ́ torí Nàìjíríà ń sì ti kọ́ ó ní tí a bá dákẹ́ tá àmọ́ sọ̀rọ̀ ọlọ́run bá mọ́ yàtàmọ́ kanu ìfàsáàdù mínà ìhùmọ̀ ìbàjẹ́ ògbìlẹ̀ ìlàhádín kẹ̀dì kọjá àti sọ tẹ́ẹ̀fẹ́ sọ pé ẹ̀wù kò sáfùsì mọ́ ẹja sílẹ̀ bẹ́ẹ̀ ó dàbí ọ̀rọ̀ nàìjíríà bí ìgbà tó yẹ pé oṣù tó lọ àbọ̀dún tó lọ torí ẹ̀ fàlà àjà kìí ṣe nǹkan tó wá jẹ́ nǹkan tó tó tó ga jù táàpọ̀ pẹ̀lú ìyàlẹ́nu wọlé lè ansàkóna sẹ́rọ̀tò rúsùn almọ̀bí juz'an min dáwọ́sí fàtàní kó wá jẹ́ pé ọlọ́run máa sọ̀tàn àwọn òjíṣẹ́ tó ti kọjá lọ yóò wá jẹ́ apá kan ìpè pé ànábì tó jẹ́ pé ẹni ológbẹ̀yìn wọn sallallahu alaihi wa sallam wàlá ájà kí é sì ká tó yà ń lẹ́nu bá fẹ́ràn àǹtàkùnà àǹdá òrùsùn tàbíìtàn lè kọlù kó jẹ́ pé làbárí àwọn òjíṣẹ́ ọlọ́run tó ti kọjá lọ ní ó fà nábì lọ́kàn balẹ̀ ní ó sì fi rinlẹ̀ sallallahu

ìbẹ̀rù ọlọ́run ni àtúbọ̀tán rẹ̀ ọlọ́run kó já lè bẹ̀rù ẹ̀ kó já ká máa gbèrú sí nínú ìbẹ̀rù ọlọ́run òun làtúbọ̀tán rẹ̀ tán bá ní èèyàn rántí àtúbọ̀tán àbẹ́yìn ò bẹ̀rù àtúbọ̀tán èèyàn páyà ọlọ́run lódodo èyí tó bá páyà ọlọ́run kò rántí àtúbọ̀tán nù àtúbọ̀tán mi ń bẹ lọ́dọ̀ Yorùbá àbáwọn elédè míì tó yàtọ̀ sí bẹ̀rù ọlọ́run ṣùgbọ́n tó bọ̀sán gangan ní bẹ̀rù ọlọ́run báyé ṣe rí yòdò yìdì àtìgbà tó fayé lẹ̀ lórí bẹ́ẹ̀ tí yòdò yìdì ayé ò parẹ́ mọ́ lọ́wọ́ lọ́dọ̀ yorùbá àtúbọ̀tán rí ni olówó ọmọ ẹ̀ náà tó bí tún ní wọ́n jẹ jẹ jẹ tí ẹ̀ tó kò tán wọ́n jẹ tọmọ ẹ̀ kò tán wọ́n jẹ tọmọ ẹ̀ kò tán wọ́n tún wá rórí pa àwọn nǹkan yẹn lẹ̀ náà tán pè ní afẹ́ẹ̀tì wọn ní àtúbọ̀tán lágbájá dáa àtúbọ̀tán kan lọ́dọ̀ yorùbá bọ̀tán àtúbọ̀tán gangan lè takọ̀wà torí bí tọ́rọ ó parí sí tí yorùbá rí yẹn kọ́ ní parí ọ̀rọ̀ ní tí ó yá àwọn ó kó àlìkìyà àmà sísẹ̀mí mi ò ní jókòó lẹ́yìn ẹ̀mọ́ wà á nà júndà ogun òdodo ní Yorùbá máa ń sọ̀rọ̀ kan nínú àdìsí wọn tó yege wọ́n ní tó lọ́ bá lọ lógún ọdún ìgbà ọmọ sọ fóòdù tó bá náà ọjọ́ kan ẹsí ọjọ́ kan sí ogún ọdún ẹwọ́ tẹ̀ jìnà tó ṣe pé àdìsí yẹn tàbá fẹ́ máa fún ní dárájà ṣẹ̀fẹ́ mú tàbá pàlẹ́ ìrápẹ̀ àkọ́kọ́ wọ́n jẹ́ ká mọ̀ wípé nínú ọ̀rọ̀ yẹn ọkọ̀ kọjá náà pé ìrọ̀ òdà tí bá kí ọ̀rọ̀ yẹn dáadáa wọ́n jẹ́ ká mọ̀ pé orí òdòdó ló yẹ ká wà tó wọ́n tún máa ń sọ nínú tàbílì ọ̀rọ̀ yìí ododo wọ́n tún máa sọ pé òdòdó ló pé òdòdó yóò kàn bá lọ́jọ́ kan lásán pé èmi náà tó wá wà nípa wà nísìnyí ìwọ wọ́n jẹ́ ká tún mọ̀ òdòdó òdòdó bẹ́ẹ̀ tí ọ̀kan nínú méjèèjì tí wọ́n ti máa dọ̀rẹ́ ọlọ́run ọ̀nà nìyẹn kí n máa sọ òdodo kí n máa ṣe òdodo ọ̀nà nìyẹn sì máa dídọ̀tọ̀ ọlọ́run kí n pọ̀ lóko tì ní sísọ kí n sì pa òdodo tì ní sísè tí ẹ bá kọ́ méjèèjì pọ̀ ìrọ́ ọmọ gbáyìí ìrọ́ ọmọ gbáyìí ìrọ̀mọ̀ gba yìí yóò mọ̀ gbèrú yóò mọ̀ gbèrú àwọn èèyàn nínú ìran yorùbá yìí àwọn èèyàn rí wọn náwó sísàárì ẹ̀ lòmíì pé áá ah, ah, lágbájá nù sàárì rẹ̀ ń bẹ́ńbẹ́ gbogbo tí ń sọ lójú ayé náà ni wọ́n ń ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ tó sọ tí wọ́n takọ̀ lórí ìjókòó nígbà tí ń bẹ láyé láyé àrífò ìkọ́ òmò lè fàtà ìlà ìdá mẹ́ta فيوقع حقه ذات البلا لا يعرف القوم الفتى ọmọ ádámọ̀ ìmọ̀ ìyọmọ ènìyàn hátà ìdà náà títí ní oṣù bọ́ tóbi kúrò láyé wọ́n ká sí wọ́n màgbà tó jáde wọ́n màgbà wọlé wọ́n fẹ́ rí hátà ìdà náà ó sì bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ wúlò títí ó fi dìgbà tó fi kú fàyóòtọ̀ àhápàhùn sáàtà lìfílà wọ́n wà máa fún ní rìgáàdì ló sàárè ilé ìtìwò fún nígbà tí ń bẹ lórí ẹ̀pẹ̀ wọ́n máa ọ̀fún sàárè wọ́n mọ̀ bọ̀ fọ́rọ̀ ìlú tó wọ́n sì sí mọ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ dáwà sójú ọ̀nà ọlọ́ mo sọ lánàá àní téèyàn bá lọ tó wá pé ṣẹ̀rẹ́ àlùsí àbí in tó jọmọ́ nínú ẹ̀ náà ni òṣòlù dáwà faculty of dáwà wà fìṣẹ̀rí àwà fífík nígbà bá ti sàdáyẹrí ẹ̀ níbo ni wọ́n pòpọ̀ àwọn bá tètè ṣe gbogbo ẹ̀ náà fẹ́ṣẹ̀rí àní ìyẹn wá parí ẹ̀ ọ̀rọ̀ wá délẹ̀ pẹ̀lú ìṣòdodo tó sì jẹ́ fọ́rọ̀ ẹ̀kọ́ yẹn náà ni ọ̀rọ̀ ẹ̀sìn yẹn náà ni àfáwa ni mọ iye adé ọ̀hún tó wá kọ́ gọ́ọ̀rùn èèyàn ló lọ fẹ́ pọ́n yẹn tí ò lè ṣòdodo mọ́ fáwọn iye adé ọlọ́run béèrè pé ta níwà tọ́ nígbà tó ẹni tó mọ sí vat ẹlòmíì bóyá tí wọ́n mẹ́sì ló ṣe ó kàn ó kàn gbúrú ọ̀rọ̀ ẹ̀sìn tó yé kò sí yóò dé ní ìsìtọ̀ kì í ṣe kó lọ fẹ́sìn yẹn o fẹ́kọ̀ọ́ yẹn economics ni àmọ́ nítara fẹ́sìn yóò sì sọ ẹni tó lọ fún náà sì sọ tí wàá kó yẹ padà pé ìmọ̀pá dìsìn ẹlẹ̀ bèlè ìdájẹ́ tí ò lọ fún onífàmì ìyẹ́dì ọ̀hún ta ni ó rìpílẹ̀sì ẹ̀yìn tí mo ń wò yìí jẹ́ àbáfíìsì òfójú ọ̀nà náà àrọ́jú muhandis is it an engineer أو الجغرافة eh, eh, tí ò sí àjá nǹkan yìí fún lẹ́yìn ìgbà náà tí èèyàn bá ti wá gbà pé dáwà ń bẹ léjìká ẹrù tó wo ni tí ó jẹ́ ìwọ́wà náà rí kò gbọ́dọ̀ rúùlù àwọn fìtínà àti ìdààmú tí gbẹ́lẹ̀ house lóhùn pé àwọn ọmọ pé wàhálà ilé ti wá pọ̀ jù láì sàkọ́bọ̀ bóyá nǹkan yẹn làwọn ẹni ọlọ́run tán jó lówó gbọ́yé nítorí ẹsẹ̀ pé bóyá tí wọ́n fi máa sọ pé ìwọ máa lọ òun máa sọ̀rọ̀ máa ṣe dáwà á mọ̀ kan fifty thousand sálọ ìjọpọ̀ ti dá wà ìwọ mọ́ lọ fẹ́dẹ̀ ó dàbá ní ó lè lọ lísà ìwọ àtiwọ ẹ̀mọ́ lọ máa gbàlé fún àmọ́ ọkàn fífi ta wọn tó ṣe manage ọ̀la àwọn olówó kan síbẹ̀ tó ẹ fáwọn olówó kọ́ àwọn lágbáwá yẹn ní àwùjọ wa yìí àwùjọ yìí ìmọ̀jú bá ti bright ní ìmọ̀lẹ̀ because ẹni tó kẹ́kọ̀ọ́ yẹn gangan ó ti fall òun náà ti fẹ́ wí nǹkan ní ibi tí nira àwùjọ ìdí ẹni tá sọ pé òun gangan ló wà ní in place láti sòdodo yẹn thousands of call àti padà síbẹ̀ lè le torí kò sẹ́ni tó wá sáyé pé òní history bóyá bọ́rọ̀ òbí tọ́lọ̀ ti sọ pé dáwà ni mo gbé àwọn òṣìṣẹ́ mi dìde fún o ẹ máa sọ fún ọ pé

àwọn òsè orí kókò rẹ̀ ṣé iye báyìí ṣe ó ṣe manage ok i manage sọ pé múlátọ̀ rò bí ẹ̀sán bí i nys sáǹsì ń bí wọ́n ṣe lọ́hùn lọ́nà míì tó yàtọ̀ sí ti bí wọ́n gbé gírádìsì lọ sóko kó lọ sí dáwà nys ló ní Saudi Arabia tó parí ní edis and university lọ́dọ̀ wọn yóò lọ lóṣù bíi mélòó kan lóko kò síbi tá à ń gbé láyé tó lòpọ̀ wọ́n wọ́n gbé yẹn káàkiri àwọn ọ̀dọ́ káàkiri akẹ́tẹ́kọ̀ọ́ tó sáré mọ́ tí ó ń pè sàwọ́dí nígbà náà nígbà tánàbí ìbẹ̀ láyé sọlọ́lọ́wọ́ sọ̀kọ́lá ṣe bó ṣiṣẹ́ ọlọ́ọ̀bá náà ló pinlẹ̀ rẹ̀ sọlọ́lọ́wọ́ sọ̀kọ́lá tó mọ̀ gbà wọn sábà rẹ̀ wọ́n jókòó sí wọ́n mo sọ fún àtàbí ìbí tó ní àwọn ọkùnrin kọ́ ni dáwà àwọn kìí jọ mẹ́ta jọ mẹ́ta àtijọ́ méje méje àìsí wọ́n mọ́ sọ fún ọdún tó kan mo ní àwọn tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ kan gbọ́ súnà yìí dáadáa àwọn náà gbé mi wá sọ́gbọ́n mọ̀ sọ ìsìn oorun kan lóògùn náà sọ rí lóòrùn gbígbà yìí tí mo lò títí dọjọ́ tán gbé mi wá ìwọ lọ jókòó sóògùn náà sọ wọ́n sì sanwó federal government ń san three thousand basic ní ọdún náà basic yàtọ̀ sí àwọn ọmọ ìgbèrò tí wọ́n fún basic was three thousand àwọn sì gba eight kí wọ́n tó gbé mú átógbómọ̀ sọ àágbọ̀wọ̀ sí wá o tàbá wẹ́ sọ pé a fẹ́ lọ ìgbèríko bí báyìí bóyá ọjọ́ kan ni o bóyá ọjọ́ méjì ni o bóyá ìgbàta bá sáà ti ó sọ ókè kò burú èló ni ọkọ̀ alọ́ àtàbọ̀ ẹnìkan wọ́n pé èèyàn márùn-ún ní ò bá lọ fún sanwó ọkọ̀ èèyàn márùn-ún látara a sì lọ sáwọn ìlú yẹn ó ní iye mọ́ọ̀sì tá kọfà ó ní àwọn mọ́ọ̀sì pé brádà sóbè tó bá súnmọ́ lé àwọn míì brádà lọ́gbè sí ìṣá akọ́fà mọ́ọ̀sì tó pọ̀ táwọn ṣe bí àwọn tàbí ìdìṣe máa ń ṣe kò sábúrú bẹ́ẹ̀ sẹ́wọ̀n tó jọ ìgbẹ́sẹ̀ ní jáde náà ní jáde náà ní àdọ́nà ọkọ̀ tó yí tábà òyìn sọ̀rọ̀ mẹ́ ṣùgbọ́n tàbá fẹ́ gbẹ̀yàn dìde fún dáwà ànábì níwà ní sàlám àwọn tó nù nínú torí òun náà làkọ́kọ́ ẹ̀ fẹ́ ká sọ̀rọ̀ ẹ̀ ọjọ́ tó lọ alẹ́ ìsọ́lá tó sàlám àwọn tó nù lẹ́yìn nine hundred and fifty years ló kọjá àwọn tó là lọ ó ní àárín wọn ni mo sì wà kìí ṣe pé ń lọ ń bọ̀ síbẹ̀síbẹ̀ náà àwọn tó nù ló kọjá ẹni àkọ́kọ́ nù sallallahu alaihi wasallam ní twenty three years tọ́lọ̀ ń fọlọ̀ tó jẹ́ ti ẹni tó nù nínú àmì ọmọ ẹ̀ títí dò ní tí mo ń sọ̀rọ̀ yìí lọ́pọ̀ jẹ́ tó là lọ láwọn tó jókòó sí wọn tánà bí ọba sí mọ́ kàláàrùn ún òjò wà kìtàbù lọ ìmòjò tí ọlọ́run bá ń bẹ lọ́wọ́ wa gbogbo súnà Ànábì sallallahu alaihi wasallam àti sàbọ́tò láyé ń bẹ lọ́wọ́ wa kìí sì ṣe gbogbo yẹn tí sọ pé sallallahu alaihi wasallam lọ́mọ lẹ́yìn tó tọ́ fánàbí sallallahu alaihi wasallam ma akthara mushrikihi ẹ̀ẹ́sẹ̀ ma bó olùsẹ́bọ wọ́n ti pọ̀ tó kí wọ́n sì yé máa sọ pé sallallahu alaihi wasallam kí wọ́n mẹ́fà yọ kìí ṣe adigbádàgbọ̀n àwọn apáàtì tó súnmọ́ síláṣí yàtọ̀ sí ìtí máa tẹ̀lé ní Ramadan kìí sóun ní ìlànà tàbí sallallahu alaihi wasallam ẹ̀yẹ̀yẹ̀ sílùú ẹ wá wo báwo ni convenience ẹ̀ nìyẹn ìgbàlẹ̀ fún bẹ́ẹ̀ dàyín rọrùn fún láti mọ́ lọ sáwọn mọ̀sájì mọ́ lọ sáwọn mọ̀sájì bí a kan náà bá ní kàkọ̀rá nìyẹn mọ́ lógún ọ̀sán bí náà nìyẹn kìí ṣètà tó jìnà táwọn lọ sáwọn mọ̀sájì gbogbo àti mò ń sọ yẹn náà àǹfààní yẹn wà àwọn tí wọ́n máa yàn lójú ayé ànábì sallallahu alaihi wasallam wọ́n fún wọn nínú owó ìlú nínú ìbẹ̀sùn náà níwọ̀n bá nǹkan kan tí wọ́n lè náà mọ́ rí pánlá not to the satisfaction kẹ́lẹ́gbọ́ yí dáadáa nítorí pé àbátọ̀ rí aláwọ̀tara ẹni tó di kàlífà lẹ́yìn ànábì ọ̀sọ́là bó ti jẹ́ kàlífà ló fún tajà ẹ̀ lọ nígbà táwọn abáyé pé bàbá bàbá afẹ́kẹ́ jókòó kalẹ̀ pàápàá fúnṣẹ́ ẹni àwọn ẹ̀yìn náà ẹ̀wò tẹ́ fún mi ilé sì ti kún ajẹ́ àmù wọ́n yé ààrẹ ààrẹ ayé fún mùsùlùmí kéèsè Madina nìkan Madina wọ́n ti ṣèjọba ní ó sì ń gbé aṣọ lọ sọ́jà ní Madina títí dìgbà náà sí ẹ̀tún lọ́tún kà dáadáa personal business yẹ ó sì mójútó àwọn àwọ̀ pé ẹbá èèyàn yìí sàn sàn tọrọ kọ́bọ̀ fún wa gbogbo ẹ̀yìn lọ́gìrì pátá máa lo two days mọ́síjìdù mi ọjọ́ mẹ́ta mọ́síjìdù mi wọn àmọ́ àtìgbà ẹ̀mọ́ tí wọ́n pè fún àwọn ọ̀bà lọ́wọ́ tẹ́lẹ̀ fún ń ka ẹ̀yin bàbá bàbá ìrìn náà nù tẹ́mọ́ rò pé àwọn sọ ní sàn sọ kì í sàrò sọ ẹni tó kéwú lóyìn bàbá bàbá àwọn bàbá bàbá yorùbá olùmọ̀ ti ilẹ̀ yorùbá àwọn ni wọ́n tó àìlùkọ́ránì sí yorùbá o ẹjẹ́ àjọmọ́ nǹkan tí wọ́n fọwọ́ kọ̀ sọ àyín níbi kò sí takò kò sí ẹnu bí tí correction bá wà lẹ́yìn ó sì correction kò sí lòdì sí máa pé ọ̀rọ̀ kan lẹ́nu yìí gbé wá bá wa bẹ́ẹ̀ yorùbá nígbà lókù ọlọ́run ṣùgbọ́n gbà tó dé stage wípé tẹ́mọ̀ pé kó tó dé stage wípé nǹkan yóò lọ dẹ́gbẹ́ mọ́ bá ti fi fẹ́ àwọn ọ̀tọ́ ọlọ́run gangan gẹ́gẹ́ bí sáà bí sáà ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí wọ́n sì ti gbógun ti àwọn tó ń ṣiṣẹ́ ẹ̀tọ́ ọlọ́run báyìí títí débi táyé tẹ̀dé ni wọ́n torí rẹ̀ pa wọn kì í ṣe áfíríkà nìkan ni wọ́n kọ́ mọ́ọ̀sì sí èyí tó bá bá lókọ̀ọ̀kan ni wọ́n ṣe fún wọn bẹ́ẹ̀ wọ́n kọ́ mọ́ sí bí wọ́n tún gbẹ́ kànga ń bẹ́bọ̀ ndị kò sẹ́ni tó gbẹ́ kànga sí amẹ́ríkà fún wọn ọ̀sọ̀ ohun tó nù tó bá dẹ̀ ni wọ́n lè mọ ọ̀kan náà lágbàwá ó ní sọ iye ìgbà tí wọ́n ń ṣípù koran lọ sí amẹ́ríkà kọjá oúnjẹ táwọn ti ìtànìlì bẹ̀yìn ti bẹ̀rẹ̀ lọ́gbẹ́ bọ́wọ́ sí gbogbo tó bá kò wá tó tí wọ́n mẹ́fà ní pé kò síbi tọ́wọ́ jà wọn òde wọ́n á rí pé àpá ibi tí nǹkan yìí ń bọ̀ yìí àfi ká pin wọ́n lọ́wọ́ wọ́n sì ṣègbèjú ẹ̀ wọ́n sì rí pin lẹ́yìn ìgbà yẹn ni organization of better life mu'assasatul hayatu tayyiba ní ọtún pa ló kọdà ló tún lọ sí Republic of Niger nínú owó ọlọ́run játa tí wọ́n ti ṣe lọ́wọ́ tí ìṣògùn owó tí ìṣe rọ́bìrì tí èsè pé wọ́n ń salẹ̀ ilé ẹbí ń salẹ̀ wọ́n ń sawó mẹ́ tí èsè yahoo ìzákọ̀lọ̀ fẹ́rẹ̀ inú owó ọlọ́run dáta nígbàtẹ́ bá ti sàrùdí àbí àwọn ìlú mi tó ti jẹ́ bẹ́ẹ̀ ẹ̀mọ̀ síbẹ̀ àwọn èèyàn ti ń dààmú bí nǹkan tó rówó náà yìí bóò ló ti rọrùn fún nígbà tó wọ́n dé láti lè sílọ̀ bí ìgbà tó yẹ pé wọ́n kó omi kan ẹ lọ sí park wọ ọkọ̀ láti ìlú kan lọ sí ìkan ìletò kan lọ sí ìletò kan kẹrù mọ́ ìjọba ti ń dààmú tán fa ìrò mọ́ra wọn lọ ẹ lọ sí ẹ lọ gbóró wọn kẹwọ àwọn taxi driver síbẹ̀síbẹ̀ náà yóò park ní àsìkò tó tún lọ gbọ́ wà sí ibi ayé inú ọkọ̀ tí ń wà yẹn gan ẹgbọ́ wà fẹ́ sí ìfẹ́ tó sọ̀kalẹ̀ kí sẹ́ka àwọn sùúrù yóò fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ níbi tí ọ̀rọ̀ ọlọ́run bá tó dùn rẹ̀ rọ̀ tó bẹ́ẹ̀ tó bá tó sọ káwọ́ sọ̀rọ̀ àwùjọ tí a fa nǹkan wípé tá a bá dákẹ́ yàtàmọ́ kanu ìfàsáàdù nínú ìlúmọ̀ ìlà hajjin kẹbíìrì mo fi kún pé láàyè sọ ìgbà yóò dé gbogbo débi pé ìfà ò ní kanu ìfà ò ní ka ẹjọ́ ọlọ́run ti gbẹ̀rẹ̀ yóò fẹ́ lè gbé sáré ẹjọ́ ọlọ́run ti gbẹ̀mí ẹ̀ yóò fẹ́ lè gbé sáré pé kó mọ̀ sí ní síbẹ̀ kíkó tó dé níbi dídákẹ́ náà mọ́ àkọ́lá dùá dùá tó ṣàk fún ọ̀nà àwọn òkòkò sójú ọ̀rọ̀ tó dó lódò tó kéré tó láwùjọ wa bó lọ kéré tó ìpèpè òdúdó tó bá rí gbogbo ọ̀sọ̀sẹ̀ tóbi tó yìí ìpèpè òdúdó tá a bá gbé lárugẹ yóò kárí yóò circulate wọ́n gbọ́ ní gbogbo ibikíbi ìyá 2000 tí mo bí ògbómọ̀sán 99 60,000 ní àdúgbò yìí tó jìnà síbí náà ni mọ́sálásí ara ìdálẹ̀ kò sí náà tàbí kí n sọ fún bẹ̀ẹ́dí aláìsí tí náà bá sí ẹ̀mí àti ọlọ́sìkè ẹ̀mí àti dókítọ̀ dókítọ̀ sí wà ń kalẹ̀ àdúgbò mẹ́rin ìbẹ̀rẹ̀ lájọ́ gbé bàdàn tí nígbà tí wọ́n bá lọ fọ́tọ̀ méjì tó wá dé padà tẹ̀tún á tan iná ní ìfún iná ìjọba tó kó lè mọ́lẹ̀ tó dé iná nù kí wọ́n á fi fàyọ kò wá sígbà kan kò sọ́júmọ́ kan sáàmà lo bátìrì mútọ̀ ní mọ́ọ̀sì láti ṣe dáwà ní gbogbo sóbù àti gbogbo zúù èmi kọ́ ni mo náwó ẹ̀ akàmọ̀ chájẹ̀ síra wọn ní kọ́kàn tó rọ̀ǹda àti chájẹ̀ míì kìtàbù tàhíf ní gbogbo sọ̀látù sóbì bàbá onílé wá dé jọ́kàn wọ́n ní ah, ọ̀rẹ́ àwọn kan wọ́n ní kìí ṣe mùsùlùmí o wọ́n ní kírísítẹ̀ ni wọ́n ní ẹ má bá mi kí ńgbà tó mọ̀ pé bíbẹ̀ ẹ̀rọ ti wá ẹ má bá mi a máa ń gbádùn ìmọ̀mù yín o ẹ̀dá sọ pé mo ń tú kìtàbù tàhíf ní kùtùkùtù ní ti gbádùn ẹ̀yìn àríbò àwọn kìtàbù tàhíf fa tó ta kó tó ń gangan gbé lọ́wọ́ gédégédé tó sì dì sọ́kàn

tó jẹ́ olójẹ́ rìfà sí orílẹ̀-èdè Saudi tẹ́sìn wá ti wà nígbà náà kẹ́kì Saudi ni wọ́n ń pè tó jẹ́ pé wọ́n tún ń gbé yẹn lọ sábúlédò ní pé ẹ lọ bá wọn sọ̀rọ̀ lọ bí nẹ́tíwọ́ọ̀kì wọn ti kárí tó wọ́n ń ṣe mo wà mo kan ní Saudi níjọ́ kan ìjẹ́ ṣúdẹ́ǹtì mọ́ nígbà náà mo wà sáàdí fún ọmọra torí ọgbàta jẹ́ ṣúdẹ́ǹtì ẹ̀kọ́ ìjẹ́ káàkà gbogbo ẹ̀yẹ fún mo wá ń wo àwọn prógámù wọn tí wọ́n gbé kalẹ̀ lórí dáwà tó yí báyìí minutes ó bá yí kọ̀tàn ìtàn ó tún jẹ́ ìtàn sí ilé pé ẹ ti mọ̀ tẹ́lẹ̀ àpèjú ìmọ̀mọ́ wá fún yíyan kò wá ní jágòdò bí ìṣẹ́jú márùn-ún lọ wọ́n wà sọ wípé ẹ̀nà lísìn sí béèrè tá a fẹ́ béèrè ó sàn pé wọ́n ti simplify ẹ̀ tó débi tó dáa ẹ ti mọ̀ tàn tẹ́lẹ̀ kì í ṣe ìtàn kan tó le wọ́n lè sọ pé bánàbí ṣe pèpè sọlọ́ọ̀dọ̀ sálàm ní mọ́kà wọ́n wà Yeah, Wọ́n wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ ilẹ̀ tó ní ìṣẹ́jú márùn-ún wọ́n ní ẹlẹ́sẹ̀ sí béèrè bá fẹ́ béèrè rẹ̀ ọdún mélòó lànàbì fi pèpè ní mọ́kà wọ́n ti sọ ìtàn èèyàn bíi two three four five thousand àwọn fẹ́ wọlé fún dáhùn lórí screen náà ni sẹkútẹ nìkan náà ló sọ já wọlé tó fẹ́ dáhùn béèrè yẹn tó wá ti wá já wọlé wọ́n sọ pé ọdún ọdún mẹ́tàlá ní mọ́kà ló fi pèpè bárakà lọ́wọ́ fi ìrẹ̀ jù bárakà lọ́wọ́ fẹ́ ra ìwọ ọmọ wa dáadáa rẹ̀ lọ́wọ́ sálẹ̀ fún dáadáa rẹ̀ ṣé aláyọ̀ mú sáfù sáàlì sáfù rẹ̀ kàmsà aláàbò rẹ̀ yàtọ̀ wọ́n gba fáfù sáfù ní ọ̀sáfù rẹ̀ ṣáàlà after zoria ibi tó ti ní bá gbọ́ òun fún fún ìbéèrè kejì wọ́n tún béèrè lábẹ́ ìgbà kékeré náà kódà ẹni tí ò kéwú tó bá di tẹ́nìkan wọlé tí ó wà rí béèrè ọlù tí ah, a ní à ń dàmú ilé yìí tí ò rí béèrè ilẹ̀ ìbéèrè tó rọ̀ dùn sàmì lọ lẹ́nu ní ìbá tún wọlé gbogbo wọn náà sọ fún pé wàgbàyè báyìí wàgbàyè báyìí wàgbàyè báyìí tí Chelsea àti kíni ẹ̀sọ̀ kan àti Man U bá fẹ́ play ní seven to seven wọ́n bá fẹ́ fẹ́ bẹ̀rẹ̀ ní seven sóye láàrin seven sí eight tí prógámù kan wá bá wà bí wíìtì mo sọ yìí pé bárúkà lọ́wọ́ fi wọ́n gba fifteen thousand ní bájàlì jùmọ̀ nígbà tó dáhùn béèrè wọ́n náà ka sóràtò káùsà àwọn gbogbo ńlá ìgbìmọ̀ ṣẹ́yìn tó ọdún rọ̀ jíì iná akọ́ iná kẹ́lìkà òsà ọ̀sọ̀ lè lè rọ bí ká ọ̀nà bára tọ́lá fi kó ti tó 15,000 lẹ́yìn ìjúmà nínú olóòjò kò sí jọ náà tó di àsìkò kan náà nínú ẹ̀ẹ́ ní rírò lè bọ́ọ̀lù ẹ̀ ní rírò torí pé lẹ́yìn ìdílé lẹ́yìn tí wọ́n lára wọn kò wà ní pákó nílé bọ́ọ̀lù àbí tí wọ́n jẹ tẹ́tẹ́ ara wọn àwọn àwọn èèyàn kan ni wọ́n gbé kalẹ̀ pé sáà mọ̀ sí dáwà ẹ mọ̀ sí dáwà àwùjọ ó tòrò èèyàn mẹ́rin lẹ́gbẹ́ sọ fún lẹ́nu tí ẹ̀ bá fi kankan kún tí ma ń sin wọ́n ní dúkò kòrò lẹ́gbẹ́ sọ fún lẹ́nu ní sáwùjọ ilé ìbàjẹ́ dé yìí ẹn tí rí 50,000 nídìí ìbàjẹ́ ní oṣù àbí lọ́sẹ̀ òun lẹ́fẹ́ fi fifteen fifteen thousand lọ lóṣù níbi iṣẹ́ sọ́nà tẹ́ gbàdé ń tàn padà nù kò pọ̀ sí wo àfààní ọlọ́run èèyàn rí fifty thousand ṣẹ́ lọ́sẹ̀ nídìí ìbàjẹ́ fẹ́ràn púpọ̀ púpọ̀ rẹpẹtẹ dáadáa ẹ wá ní tẹ̀sán yọ wọ́n lè rún mọ̀ san fifteen ọwọ́ ajé oṣù kan ìtọ́jú torí náà kọ bẹ̀rẹ̀ ọlọ́run wá gbaṣẹ́ yìí òkòkò léèrè yẹn. kò tó kò tó àfẹ́ntọ́nà bá nílò. wọ́n ti fàyè ìgbà àwọn èèyàn tó ìbàjẹ́ máa lọ kí ìbàjẹ́ máa lọ táà ń dáwà fún ìbàjẹ́ yá ẹnu kálùkù wọ́n rí pàlá rẹ̀ bóòlù láti dáwọn èèyàn padà kò wá fẹ́ rọrùn lọ. kábọ̀ pé ìtàbù lọ ẹbẹ̀rún náà eléyìí ò ga ẹran tí a túbọ̀ tán eléyìí wá káwọn èèyàn bákan náà ọ ni wípé inú sọ́rọ̀tù alàìnàmì ni àrí ọwọ́n wàlàkọ́dí sábà kọ́ tí ká lè mọ́tù náà lè ìbáàdì náà lè mùsàlìn ọlọ́wọ̀n bá wá fẹ́ ká mọ̀ nígbàtà sọ wípé ọmọ ibẹ̀ láti lọ síbi pé yóò bá sọ wípé òdodo ní ó lékè òdodo wá lójú tí ọsọsọ náà lọ tó sọ̀kalẹ̀ fáànà ẹbí sọlọ́lá òtá ọ̀sẹ́lẹ̀ tí sọfáàtì ẹgbẹ́ òkè bẹ́ẹ̀ ni sọfáàtì. àti pé àti wípé dájúdájú ọ̀rọ̀ wa ti ṣíwájú lọ bá àwọn ẹrúfin wa tí wọ́n jẹ́ àwọn òjíṣẹ́. gbogbo wọn la sọ fún bí wọ́n ṣe láyé òdodo tí wọ́n pèpè sí tí wọ́n sọ pé dájúdájú wọn yóò jẹ́ ní tí a ṣe. a sọ fún wọn pé tó bá yẹ pé lórí bẹ́ẹ̀ lẹ́sẹ̀ wà làwọn ọmọ yìí máa ń tó oró ẹ fọkàn balẹ̀ ẹ má wo ti fìtínà ayé àtọmọ ádámà àtàràǹtì fún yín ẹ lékè ọlọ́lọ́wọ́ amọ̀gbà náà tí wọ́n lékè o ìgbà wọn ànábì lóhùn tó lékè bẹ̀tà àdéhùn tọ́lọ́wọ́ bá ti ṣe yẹn ó ń bẹ lọ́kàn wọn digbí a ti sọ fún wọn tẹ́lẹ̀ ní pé làhúmù lìmọ̀ òsùúrù ẹ̀yìn lẹ́lẹ́kẹ̀ ẹni àti pé dájúdájú ọmọ ogun wa àwọn ló máa borí làhúmù lọ́wọ́ níhu ẹni tó bá sin ọlọ́run níborí ẹni tó bá yẹ kó lọ́dọ̀ ọlọ́run tó darapọ̀ máwùn yẹn kan lórí pé pé àátàjáyé by all means yóò regret káyé tó fán bẹ́lẹ̀ tàbí ọjọ́ ìgbẹ́dọ̀ rẹ̀ fi àmì yóò máa wò pé ìmọ̀ bóyá ìbàrán padà rí kíákíá níbi ayé àtọ́lọ̀ tẹ́yìn ó ti mọ́ kábàámọ̀ pé èé ṣe tí mo darapọ̀ máwọn ilé yìí tí sì sì bá àgbọ́rọ̀ àwọn ènìyàn ọlọ́run èé ṣe tí mo darapọ̀ máwọn láwọn èèyàn tí ó mọ̀ kábàámọ̀ tí wọ́n bá ẹni bórìn wà iná hùn náà hùn wà iná júndà náà hùn ìjọ ìbàjẹ́ láàyè fìlìbù lọ́wọ́ àmàlà iṣẹ́ wọn ní dáa bọ̀tún sí wọ́n lójú ọ̀yẹ̀ láyé wà á náà dá ẹ̀rọ̀ta sàkúùnù àlè àtúbọ̀tán burú gbà orí wọn ni ó kò lè ọlọ́run jẹ́ kí ẹ̀ náà tó فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من, أخذ من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض أجري هيا 40 bẹ́ẹ̀ni. a sì mú olúkúlùkù wọn ní a sì mú olúkúlùkù wọn nípa ẹ̀ṣẹ̀ rẹ̀. ìtọ́lọ̀ sọ nípa àwọn ẹni ẹ̀ ẹlẹgbọ́ yẹn ẹwà gbọ́ tó tún sọ nípa àwọn olùtakùtọ̀ lọ́wọ́ pàkúlẹ̀ àkọ́dù náà lè dàmì a mú olúkúlùkù wọn. pẹ̀lú nípa ẹ̀ṣẹ̀ rẹ̀. nípa ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀. ó sì ń bẹ nínú wọn. ó ń bẹ nínú wọn. ẹni tí ara atẹ́gùn líle lọ rí. àwọn tá ní kátẹ́gùn. líle bá ti wọn jẹ́ tó pa wọ́n rún àti pé nínú wọn ó ń bẹ nínú wọn ẹni tí ìjàgbé máa ń mú ń bẹ ẹni tí a ní káwọn lẹ́ka ò ké mọ́ ẹ̀mí wọn ti bọ́. àti pé ní ẹni tí a tẹ̀lé sínú ilẹ̀ ń bẹ nínú wọn ó tún bẹ nínú wọn ẹni tí a ní kílẹ̀ gbé mi ẹni tí a tẹ̀rí sínú omi ń bẹ nínú wọn. ẹni tí a tẹ̀rí sínú omi ń bẹ nínú wọn. àti pé ọlọ́run kò ṣe àbùsí fún wọn. ọmọ kẹrin o. ṣùgbọ́n wọ́n jẹ́ ẹni tí wọ́n ṣe àbùsí fún orí ni wọ́n tàbí sí fúnra inú ayà mi wọ́n àfẹ́sàmú bí ńlá ìjáàdá àìmà ní himla ìjá ahùn nadir ẹwọ tó rátù ẹ́ fáfúrì àbí ayà 43 wọ́n àfẹ́sàmú bí ńlá ìjáàdá àìmà ní لئن جاءهم نذير ليكونن هذا من إيد الأمم فلما جاءهم نذير ما زادهم إلا نفورا Àti pé wọ́n fi ọlọ́run búra ní ìbúra wọn yóò ṣe jù lọ. Àwọn èèyàn ní àwọn ọmọ àásì náà, àásì náà. Èyẹ sá ẹ̀sá fọkànbalẹ̀, àásì náà. Àásì súnmọ́, àásì èlé kíkà àbọ̀ náà, àásì èlé súnmọ́ tàbí ní. Ẹ̀sá kan ọlọ́pọ̀ tó ní ti. Náà. Àti pé wọ́n fi ọlọ́run búra ní ìbúra wọn tí ó ṣe jù lọ. Kéjì olùkìlọ̀ kan bá wá bá wọn, wọn ó tọ̀nà ju ìrankíran lọ. Wọ́n láwọn ní àwọn nǹkan yẹn wọ́n fi ń béèrè àǹfààní ẹ̀pá ìlúmínà wọ́n béèrè àǹfààní tó jẹ́ tayé tí wọ́n lọ kọ̀ mẹ́sìn ìsáfọ̀ àǹkàn lápàdé lọ ń bi àwọn oníṣèlú àmọ́ ṣẹlẹ̀ àá sì dáadáa ọba kan lóun wọ́pọ̀ ẹ̀bọ̀ rẹ tó máa dé rẹ̀ àtàmì kó wọ́n lè kán tó kìí mìkún ọba àwọn ọmọbẹ láyé báyìí ní sọ̀rọ̀ mi ní dákọ̀lù ó padà jọba ọmọbẹ láyé báyìí mi ní dákọ̀lù yẹn níjọ́ tí ń sọ̀rọ̀ báyìí mo wà mẹ́ẹ̀ torí wọ́n lọ́wọ́ fún lẹ́mí gígùn tó fi jọba mo wà ní mádùlá àrọ́bí táàmì mo wà ní mádùlá àrọ́bí ẹ̀kọ́ tó pẹ́sì fún 90 90 no 80 kan mo parí ní máa kí mo fẹ́ fàyọ ẹni ìpadà jọba wà

ànílẹ̀ yorùbá inú ìtẹ̀ wà pípa náà bí láì ṣáàdà iná ni àpèjúwe ẹ̀yìn lórí ilẹ̀ wọ́n fẹ́ ọlọ́ọ̀bá búra pé báyìí láti bẹ́ẹ̀ làwọn oníṣẹ́ ni wọ́n mọ̀ tọ̀ yìí kiri àwọn ní kọ́kọ́ máa bèèrè kí lẹ́fẹ́ tó wá kọ́ àti ń fẹ́ tayé wọ́n sọ tayé tó wá kọ́ àti ń fẹ́ kankan ní ọba débẹ̀ pẹ̀lú ọba jẹ ní ìpè kí wá ló ṣẹlẹ̀ sí wọn. ṣùgbọ́n nígbà tí olùkìlọ̀ wá bá wọn. tó olùkìlọ̀ wá dé bá wọn. ilé wọn kún ní nǹkan kan. mọ́nà sáájà wọn ilá lùkúrọ wọn ò fẹ́ rí wọn mọ́. ni mo bí sọ fún ilé ẹ̀kan pé àti dìgbà tó pé láti yà ni ayà ilé sọ̀kalẹ̀ ọ ajá ayà àti nàìjíríà. wọn ò fẹ́ rí wọn mọ́ kí ló bá ìsìtìbárò fíl àbù. ìgbéraga ti ìgbéraga lórí ilẹ̀. ìgbéraga ti ní ọlọ́run níbi lójú wọn náà wà mọ́ sọ́rọ́ ọ̀sẹ̀ yìí àti ti aburú torí ẹlòmíì ti ń bá wọn sòótọ́ nígbà tó ń pa àwọn onílé lóòótọ́ mọ́ wọ́n tún wá wà nípò kí wọ́n pààyàn pàkópa wọ́n tún wá ń lé wọn kiri ṣé kò ní dákẹ́ ẹni tí ń sọ yẹn wọ́n fẹ́ pa wọn lẹ́nu mọ́ wọ́n sì lẹ́ ìjọba lónìí wàmúkọ̀rọ̀ sẹ́yìí ọlọ́run ní wà láyà ẹ̀kọ́ ìmọ́kọ̀ sẹ́yìí orí ìlànà àyè. àti pé èsè búburú kò ní yí ẹnìkan ká àti ẹni tí ó ṣe é. ìní ó fi olùpèpè sójú ọ̀nà ọlọ́run ọba lọ́kàn balẹ̀ wà láyà ẹ̀kọ́ ìmọ́kọ̀ sẹ́yìí orí ìlànà àyè ẹni tí ń pèsè tòrò aburú òun ó rẹ̀ rẹ̀ ẹ̀tẹ̀síwájú. nítorí náà wọn kò retí nǹkan kan mìíràn àyàfi ìṣesí ọlọ́run pẹ̀lú wọn. àfi ìṣesí ọlọ́run pẹ̀lú àwọn ẹni àkọ́kọ́ àwọn ẹni àkọ́kọ́ tó jẹ́rú wọn èèmọ̀ tọ́lọ́run náà wọ́n ní táwọn ọmọ rí sínú yẹn o. fàlàrin tàjídà lè súnà sí láì tàbídìlá wàlà ń tàjídà lè súnà sí láì tàwílà. ìrẹ kò lè rí ìparọ̀ nínú ìṣesí ti ọlọ́run àti pé ìrẹ kò lè rí ìpadà nínú ìṣesí ọlọ́run. náà a tún lọ sí kọlù ta'ala àfàlámẹ̀ sí orúkọ táàmù fọ̀yánzòrò kéfà kẹ́nà áti bá tùbẹ̀ nínà lè kọ́bì yìí kẹ́nù àtàrà mínú mọ̀ an ṣẹ́dà kúwà aya sọ́tù gáfẹ́ aya 5 aya 85 àfàlámì ẹ̀sí rúfèlà àrùn tí a sọ́rọ̀ àfisúnmì kọ́ yẹn 40 sọ́rọ̀ 40 ẹ̀ sọ́rọ̀ 40 aya 85 82 ètè láti 82 bẹ́ẹ̀ wọ́n kò á rìn ní orí ilẹ̀ ní kí wọ́n wòye báwo ni àtúbọ̀tán àwọn ẹni tí ó ti síwájú wọn ti jẹ́. èdè mò ń sọ nípa àtúbọ̀tán nìyẹn àtúbọ̀tán àwọn olùkọ́tọ̀ lọ́rùn ó jẹ́ bákan gẹ́gẹ́ bó ti jẹ́ pé kò sí ìlójú ìpapálùkù àtúbọ̀tán ẹni ọlọ́run yóò jẹ́ bákan ní dáadáa kí àwọn tó wá jẹ́ olùkọ́tọ̀ lọ́rùn lónìí kí wọ́n wò yí àtúbọ̀tán àwọn tó kọ́tọ̀ lọ́rùn lánàá kí ìfàkẹ́rẹ́ àǹkì lọ́tò lẹ́dínà mi kọ́bìlì yìí kí ló fẹ́rẹ̀ sí wọn. wọ́n jẹ́ ẹni tí ó pọ̀ jù wọ́n lọ wọ́n jẹ́ ẹni tí ó pọ̀ jù wọ́n lọ wọ́n sì ní agbára jù wọ́n lọ. àwọn kan lẹ́pọ̀ jù àwọn tòní lọ àwọn sàrẹ́ lágbára jù àwọn tòní lọ. wọ́n sì lápá lórí ilẹ̀ jù lọ. ẹnì kan ò lè sọ pé òun wà nípò agbára lónìí kó ní ẹ máa wo àwọn yúùtì ẹ̀dọ́là ń gba àwọn ọkùnrin wọ̀nyẹn onímùkúmu assassin àti nkankan oníyàwó tó bá ti bímọ ọkùnrin tẹ máa pa lábẹ́ democracy ọlọ́run láwọn tàná pọ̀ jù ń lọ wọ́n sì lágbára jù ń lọ àwọn kan sì lágbára bẹ́ẹ̀ lẹ́sà lánàá wọ́n sì rí lò agbára kan bẹ́ẹ̀ tó lò lánàá ọjọ́ ọlọ́run bá kan lè lò lónìí ayé àpàgbọ́ rẹ̀ mọ́ra lórí sóyé ẹ̀mọ gbọ́rọ̀ lọ́wọ́ ayé o. wọ́n ti lápá lórí ilẹ̀ jù wọ́n lọ. wọ́n àtàrọ̀ fìlà out wọ́n sì hàn lórí ilẹ̀ bí wọ́n ṣe sí mọ́ thousands of years lónìí ìtàn sì ń dákọ̀ wọn ìtàn ń dákọ̀ wọn níbikíbi náà pàmò àbúnà ànìkùn mọ̀ ohun tí wọ́n kó jọ kò rọrùn kankan fún wọn. ó tán sásùbọ̀sán rẹ ni àtagbára àti pípọ̀ àti pò àtọlá àti ìrántí tí ò parẹ́ kòkó rí rẹ̀ bá wọn gbogbo ẹ̀ padà wá parẹ́ náà ìrántí aburú yẹn nìkan ló kù síbi táwọn tòní náà lọ nìyẹn tàbí gbógun tọlọ́run àtàwọn ẹni ọlọ́run fàlámà jẹ́ àtìmọ̀ òṣèlú òun pẹ̀lú ìbàyè náà. nígbà tí àwọn òṣìṣẹ́ wọn dé wá bá wọn pẹ̀lú àlàyé tí ó hàn wọ́n yọ̀ sí mímọ̀ tí ó wá ní ọ̀dọ̀ wọn. ìmọ̀ tí wọ́n yàtọ̀ fún tọlọ́run nìyẹn tí wọ́n bá sọ wípé ìtí súnà wù ní ó sọ ayé pé ìtẹ́ àwọn ìrẹ̀ kan mìíràn àti súnà súnà táwa gan lọ ní dídí àmì wà gan ṣé èyí tá à ń ṣe náà ní ìfì ṣé àwọn bàbá tó ṣe é nínú wọn kọ́ ni wọ́n ń yọ̀ sí mọ̀ táwọn ní yàtọ̀ sí òdòdó tẹ̀ ń gbélé wọn lọ́wọ́ orí àwọn tòun kọ́ ló ti bẹ̀rẹ̀ ilẹ̀ fi ń báyìí farahu bima indahu minal ilmi ìmọ̀ tí ò sí lórí tọ́lọ́run táwọn ní ìlàyọ̀ wọn kí á ló tẹ̀lé wà á kọ̀ bí ìmọ̀ ìkánú bí ẹ̀sẹ̀. ohun tí wọ́n fi ń ṣe ẹ̀yẹ ti sọ̀kalẹ̀ lé wọn lórí. ohun tí wọ́n fi ń ṣe ẹ̀yẹ ti sọ̀kalẹ̀ lé wọn lórí. ó ẹ̀dùn tó tọ́ ẹlòmílẹ̀ mọ́jọ yìí bá wọn. وحاق بهم ما كانوا ما كانوا به يستهزئون kí wọ́n á fi ṣe ẹ̀yẹ láti ìgbà náà lónìí kìtàbù ọlọ́run àti súnà àwọn ẹ̀dẹ́ ọlọ́run iná ló ti kó parun bá wọn fàlámà ọ̀gá sáná kẹ́ẹ̀lì mọ̀ pé parun bá wọn áyà tó tẹ̀lé tí wọ́n ti tàbí rẹ̀ o tẹ́lẹ̀ bá ti ẹ̀gbọ́ yìí má ti tú yẹn áyà tó tẹ̀lé sọ pé kí ni. nígbà tí wọ́n sì rí ìyá wa torí tó sọ̀kalẹ̀ léwọn lórí tó sí yẹn ìparun ọlọ́wọ́ bá ní fàlámọ̀rá ọ̀bá àtàlẹ̀ nígbà tó wọ́n rí ìyàwó wọ́n sọ pé àwa ní ìgbàgbọ́ òdodo sí ọlọ́run àmọ́nà bìlá òun nìkan ṣoṣo tàbí ńgbà tí kú tẹ́lẹ̀ òdìbọ̀ nìyẹn ńgbà tí bìbí náà dé yóò dé bá àwọn tòní náà àwọn tó ń sọ pé àpá àtọ́ ní ọmọ ọmọ rẹ̀ ní jẹ fẹ́ràn òótọ́ ni wọ́n sọ àmẹ́rò gbà wọn ò dá ẹ̀pẹ́ ọgbà náà ìdààmú jọ ń bá wa náà rán nìsín ìdààmú pé wọn ò ṣẹ̀tọ́ ìdààmú pé wọ́n yàn wá jẹ ìdààmú pé wọ́n jẹ ogún wa mọ́lẹ̀ ogún ọmọ nàìjíríà wọ́n jẹ mọ́lẹ̀ bákọ̀ bí bákọ̀ bí tó jẹ́ ilé èṣù bí ti máa ń jẹ ogún àwọn àwọn àbíkán yìí bẹ́ẹ̀ làwọn èèyàn ti ń darí lónìí nígbà tí rí ìbínú ọlọ́run wọ́n ní ámànà bìlà ẹ̀ kílẹ̀ tó ká ṣe gan o a ti ṣe tán báyìí ámànà bìlà wàhádà ìmọ̀ nìyẹn ò sì ṣe kí ni ah, Allah èyí tí a rántí pé náà ló <laughs> Àwa ní ìgbàgbọ́ òdodo sí Ọlọ́run. Wọ́n náà gbọ́ lọ́run gbọ́ wọn. Ó nìkan ṣoṣo. Ẹ̀sìn ìpẹ́nu dárí àwọn ìgbàgbọ́ ọmọ rẹ̀ kótó rẹ̀ hẹ́rẹ́ wọ́n tẹ̀ ní ìsìn. Ẹ̀tí wá rísà àdìsí lọ́run. Àṣẹ́rọ́ náà ti tó ni. Nínú làásìgbò nínú fìtínà. Wọ́n kà fọ́rọ́ náà dùn náà kó nà bí ìmùsùlùkì ni. Àṣìṣe kí ni? Àti pé àwa ti ṣe àgbàgbọ́ sí àwọn tí àwa fi ń ṣe. À ẹ̀dẹ̀dọ́wájú. ìgbàgbọ́ wọn kò ṣe wọ́n ní àǹfààní. àṣírọ́ ni. nígbà tí wọ́n ti rí ìyá wa. ẹ̀wọ́ kan ṣe le tó ẹ̀wọ́ kan àwọn aláya nǹkan tọ́lọ̀ ṣe le tó. fàlámù yàtọ̀ yẹn fáwọn ohun ìmáàlì wọn ìmáàlì tí wọ́n wí yẹn nígbà tí wọ́n rí fìtínà tí wọ́n sọ fún àwọn tìbẹ́ ti àwọn fìtínà àti tọ́lọ̀ níbi lámàrá ò lásànà àṣẹ ìwọ̀n ní sílọ̀ sunnatallahil lati qad khalat fi ibadihi báyìí ni ìṣẹ́ ọlọ́run èyí tí ó máa ń ṣe pẹ̀lú àwọn ẹrú rẹ̀ àwọn aláìgbàgbọ́ tí tí í ṣe òfò níbẹ̀. gẹ́gẹ́ bí wọ́n alágbàgbọ́ ń sọ̀fọ́ mbẹ́. hali ìṣúra ló lọ ìtàhánà látàtẹ̀lẹ̀. bọ́ọ̀rọ̀ lọ́rùn tẹ̀lé ni kò lè yàtọ̀ láti gbà kan sígbà kan wà látàtà kálà fún mùsùlùmí ní wà mùsùlùmí kò lè yàtọ̀ lára àwọn ẹni àti làásìgbà tó rògbòdìyàn wọlùsìdín àwọn òbílẹ̀jẹ́ náà sì ní yé máa fi balẹ̀ jẹ́ yẹ̀sùnkù Allah fi kìtàbù kẹrí ọlọ́run sọ̀rọ̀ ìfún wa ní takúwọ́nà tẹ́rẹ̀bẹ̀yẹ̀tẹ̀lẹ̀nà kálífì bọ́ra wa kálífì ọlọ́run wa ń sọ gbà pẹ̀lú ọ̀nà kan yóò tún sọ láyé rí lọ́nà míì yóò sọ yóò gùn láyé kan yóò kó yóò rè sọ nígbà kan yẹn jẹ́ ká mọ̀ pé annan Qur'an kìtàbù bìdáyà fọ́ọ̀kọ̀ annan kìtàbù ẹ̀yìn tíra ìtọ́sọ́nà ìtọ́nisọ́nà ní Al-Qur'an jẹ́ ń kẹ́kọ̀ọ́ àmọ́ nípa ọlọ́run ìtọ́sọ́nà ni وهو يرينا ما فعله بالصالحين جزاء لهم على استقامته ان تلون في لوري فان تدو دي لوري تيري تلون دي كما وما اوقعه بالمسلمين عقوبة لهم على طغيانهم ما تدو فتوى بالجنة او تدو كما ويرينا أن هذه السنة ọlọ́run ní bọ́wọ́ ti máa ولو أن أهل القرى آمنوا واتقوا ففتحنا سورة العرب 96 ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض àti pé tí ó bá ṣe pé àwọn ará ìlú náà bá gbàgbọ́ lódodo ni. ìdá ọmọ ènìyàn bá gbà lódodo tí wọ́n sì ń páyọ̀ òfin ọlọ́run. wọ́n sì ń páyọ̀ òfin ọlọ́run. àwa ìbá ṣínà ìbùkún fún wọn láti ah. sánmà àti ilẹ̀. àdéhùn ọlọ́run ní yẹ àti ọ̀nà ọ̀la àárín ni àbá sí ọ̀nà ìbùkún. ẹ jẹ́ pẹ̀ka wàláwọ́ anna àhàlà lè kúrọ́ ìlú kan in particular mọ́kẹ́tà mọ̀kárọ́mọ̀ wà lẹ́gbẹ̀rọ̀ bí òmùmí láwùjọ tọ́lọ̀ báyìí ti sọ àyà kan sóye lórí sábàbí kan tó ṣẹlẹ̀ ní dáadáa bí parun táwọn èèyàn kan fọwọ́ fà bí ó sì máa rí lọ láíláí nìyẹn gbogbo àtàyìn wá ti fa dáadáa rú ẹ̀ ìkàrẹ̀ ọmọ bá wọn gbogbo àtàyìn wá ti fa burú rú ẹ̀ àbúrò ọmọ bá wọn wàláwọ́ ánà àhìnà lè tọrọ ámànú wà tapọ̀ ọlọ́run òfin pé ẹ páyà mi ẹ mi ẹ gbà gbọ́ òfin sì dààmú fáráyé ìdẹ̀kùn ló wà ń bẹ̀rù tó pé ńgbà tí wọ́n gbọ́ náà bá gbọ́ tí wọ́n páyọ̀ náà wọ́n gba nǹkan mí gbọ́ wọ́n sì parí ẹ̀ yẹ wá sí táà lo nǹkan yẹn fún tọ́lọ́n ẹ̀dì nǹkan kan sọ́kàn nípa mi òun náà ni àlùwàdàníyà ẹ sì máa ti sẹ́kàn tó jẹ́ sẹ́ ìtara kí ẹ jẹ́ tí ó máa sì nínú òdòdó ọdún méjì ẹ sì máa dá kọ mi mẹ́tẹ̀ẹ̀ta yẹn tí wọn ò fún àwọ ọkùn kan mi èèyàn tí ò fún nǹkan kan ní nǹkan kan kò pọ̀ ọmọ mádámà ní àdìsọ́kàn ní gbólọ̀ ẹnu àti ní sẹ́tà àfaraṣe kí ló dé tí ò fi wá darí nígbà tó mọ̀ pé òun ó fún nǹkan kan pé kò síbú yẹ fóun kí ó tí ò fi ṣe fọ́lọ̀ onínáwà oníbiwà olómiwà oní oní òkúta wà onírin wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ló sì pé sára àwọn nǹkan tí wọ́n ń pè lẹ́yìn ọ̀nà ṣùgbọ́n ìwọ̀n ó dà fún ìnira ayé ni tó bá ti pé wọ́n bẹ̀rù ọlọ́run wọ́n bọ́ ọlọ́run gbọ́ wà sápò wọ́n sì bẹ̀rù ọlọ́run dàpàtàánà ayélu ẹ̀ka tó mílẹ̀ sàmọ́ ìwà àbáta ó sì mọ̀ jáde. àwa ìbá ṣínà ìbùkún fún wa láti sánmà ilẹ̀ nínú ní àkúta wà yìí oúnjẹ ń wọlé nígbà tí wọ́n ti bọ́dà oúnjẹ ń wọlé nígbà tí wọ́n ti bọ́dà oúnjẹ wọlé níwọ̀ kíni yanturu plus oúnjẹ tí ń jáde nínú ilé fúnra rẹ̀ tẹ́lẹ̀ lórí ẹ̀ tọ́lọ̀ sí fún wa síbẹ̀síbẹ̀ sáwọn ti dákẹ́ ìdí ẹ̀já náà kíyèsí ìṣèṣe òsúnà náà sáwọn ti dákẹ́ ìdí ṣe tó wọ ọmọdé àmàlà ọmọdé àmàlà ìjẹ àwọn tó pọ̀ jù ló ń sọ yẹn o táyì náà ti jọ mọ̀ pé sọ̀rọ̀ ọmọ síra o. nǹkan kan máa ń ṣe nílé mọ̀ ìdájẹ́ náà ni ìdájẹ́ táàmù náà ni kò wá sí ọjà fẹ́ kọjá kí so ògbà ńlẹ̀gẹ̀lẹ̀kẹ̀ àti gàrí àtọ́ka bàbà àti tòmátò àtàtàrodo àti sóyàbìn àti gbogbo ẹ̀ kò wá sígbà tí ẹ lọ gbogbo ọjọ́ ọjà tọjọ́ tí ìsọjọ́ ọjà ládùúgbò yìí kò sígbà tí ẹni tó pàṣẹ gàrí òmò rẹ dúmọ báyìí àtẹ̀tẹ̀ bí pa òun ò lè jẹ́jẹ́ fújẹ sásọ fún òun ta kí ẹ bá tó fi lè jẹ́jẹ́ fújẹ kẹ́nìkan dáhùn òun ní ìtàṣẹ́ kò lè jẹ́jẹ́ fújẹ ẹ má dáhùn ẹni ẹ ọwọ́ ló ní tọmọ ẹ bá bọ́ mú yóò gba ife ẹ̀ ebi ń pòun náà ẹnìkan sì ń pariwo bí òun náà sì di gàrí lọ́tò kalẹ̀ rẹpẹtẹ àti ẹyọ ìbọ́sán ti lọ tó kàn fomi gbóná lásán òun náà sì ń pariwo kò sọ náà tó fi kíni tó fi rà wà láyà èèyàn tó wà lórí títí ló pọ̀ jù ó pọ̀ jẹ́ tó yó lọ ó bí bárakà ti ń níbi nǹkan yẹn látara tí ìbẹ̀pẹ̀ bá fáìn àtọ̀sàn lóko àgbẹ̀ ọjà nílọ èyí tó rà lẹ́gbẹ̀ẹ́ kan àwọn arìnrìn ẹni tó rà dànù yóò àmọ́ ìtòkù àgbẹ̀gẹ́gẹ́ fúnra rẹ̀ tó sì wàhálà yẹn yóò rẹ ibi tó rà yóò rẹ dànù yóò àmú ọ̀bà díẹ̀ tó kù èyí tó dà yẹn ní òyẹ̀wò èyí tó yẹ pé òun ló yẹ kó kọ́kọ́ jẹ wàláàkì nǹkan dàbí dípò kí wọ́n gbọ́ náà gbọ́ ṣùgbọ́n wọ́n ń fẹ̀rẹ̀ wọ́n pọ̀rọ̀ náà nírọ́ nítorí náà wọ́n bí náà kánú ẹ̀kùnrin nítorí náà a sì mú wọn nítorí iṣẹ́ tí wọ́n ṣe lọ́nà fi gbá ọmọ sílíkà híyà lè dára tó lè díkìrì síra fi rọ́sù ìlkùránì kẹrì eléyìí ni èdè táwọn ìtafà lọ níbi ká máa sọ̀rọ̀ àwọn òjíṣẹ́ Ọlọ́run nínú ìlkùránì fèrè ìdẹ́tì sóra àti ká máa pààrà ìtàn wọn nínú ọ̀pọ̀lọpọ̀ sóra bí àtàlígbà mùsẹ̀lìfà ká sọ lọ́wájú ká tún sọ lẹ́yìn wẹ́yí àtẹ̀kínú hàrí súnà ní fìnnà abẹ́kọ̀rinlẹ̀ lọ́kàn ni wọ̀tẹ̀sírìtì ha fìlkọ́l abẹ́kọ̀rinlẹ̀ nínú ọkàn hátà làyájì òlìyá sùwílà kọ́lbì mùsùlì ìsẹ̀bíìlà tẹ́yìn tó mẹ́sà tó ṣe àwùjọ tó lókó sísú tánú òfìjọ ànẹ́bí ọlọ́run wà wọ lókó sísú nígbàtẹ́nì kan bá jẹ́ni tí ń gbọ́ ní sàmúlò ẹ̀ tó náà fẹ́ kó sísú ṣé kò yẹ kí mọ́sálásí gbá yẹn kápútà tẹ́ǹtì síta níbi tó ti gbà yẹn níbi tí mọ́sálásí tó bí irú mẹ́rin eléyìí papọ̀ tó gbá yẹn kápútà tẹ́ǹtì síta kí wọ́n padà rí múlò tó wáyé pé torí kan lọ́wọ́ mi lọ́wọ́ wà sí kí wọ́n padà rí múlò bẹ́ẹ̀ ẹ̀rí pé àwọn èèyàn tó padà síbi ibi ìbìbì náà ni kí làwọn èèyàn fẹ́ rí lérè jẹ kí làwọn sọ pé wọ́n jẹ lérè ìdáwó máàánà tó rúsò wọ̀kọ́rọ̀ jú àdáta àmìlì ìmọ̀ ṣàrà ìyí nígbàtẹ́ bá kúrò ní báwọn tí ń sin lọ́wọ́ tí ń pẹ́ sí sójú ọ̀nà ọlọ́run wàhálà jù àlá tààlé ìmìhì tí wọ́n sọ pé báyìí ní ìtẹ́ ìsọ tó lò ẹ̀yìn mọ̀ bẹ́yìn ó ti ṣe nínú bọ́ọ̀sì kan tí ń kọ́ àwọn èèyàn lọ fún ibi tí wọ́n ti ṣàbẹ̀wò àwọn ààyè ẹ̀sìn ní Mọ̀dínà inú bọ́ọ̀sì wọ́n lọ sọ pé ó yẹ ká dé rúd ó yẹ ká dé bí báyìí ó yẹ ká dé bí báyìí yàtọ̀ sáàyè ìlẹ̀jú ẹnìkan wá nàró ẹ wá ń sọ ìdánilẹ́kọ̀ọ́ bí tí wọ́n ń lọ kó tó di pé wọ́n débẹ̀ gan pé nǹkan tó yẹ ká fi mẹ́ta bá débẹ̀ nìyí o ṣé orin ò ti pé báwọn ìwọ láǹfààní àti dé Mádínà ọláfàtí àgbàní àti dé mákànù kárọ́mà ó tún láǹfààní kẹ́nìkan wẹ́lkọ́mù ẹ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run pé kó mọ́ sí tẹ́tẹ́ ìbẹ̀rẹ̀ nìkan ti ní no no no no no ẹ má bá wa sọ yẹn má bá wa sọ yẹn àti mọ̀ bá ti mọ̀ bá ti máa èyí tó ṣẹlẹ̀ ní ọ̀kéṣe pé wọ́n àròsọ́kọ̀ wọn kọ́ sínú ìwé kan ní tó ṣẹlẹ̀ ojú korojú àìní kí ẹfẹ́ máa lọ sí ìdíjọ́ ìdìjùkò pẹ́sọ̀ pé súnà ìbílẹ̀ ìdìjùkò ní o mo ti ẹ̀kẹ́ ẹ̀ṣẹ́ nìyí o kẹsì máa túnṣẹ́ tí ń sọ̀rọ̀ lójú ẹ̀ náà èyí tẹ́ fẹ́ lọ síbi Mùsàlífà là ń lọ yìí o àti fẹ́ kò ní arọ́fà o Mùsàlífà là ń lọ a sì ń bẹ̀ ní adébùkálà ti a ní bùkátà àwọn tọ́lọ̀ ní ọ̀dá fún ní pé ọmọ wọ́n lè mọ́ sùn bẹ̀ torí nǹkan báyìí pé àfáẹ̀wò ẹ má bá ọ̀sán yẹn o ìnáàtù yẹn àánẹ́tù rúsùn àwùjọ à nígbà yẹ àwọn òjíṣẹ́ ọlọ́run wọn kúrò ọ̀rùn bá wọn wọ́n takò wọn lójú wọn nígbà tí ó sáwọn òjíṣẹ́ ọlọ́run bá láyé mọ́ àwọn ànábì àríyìn sọ́látò sọ́lám àwọn yẹn ń tapà wọn tó jogún wọn lójú wọn wọ́n sì jáde kàkọyọ sí nǹkan tí wọ́n pè wọ́n sí torí ẹ̀ ni ọlọ́run bá máa fi alukuran alkarim tí máa fi ṣe ìtùnú fún wa wà yorí ìlọ́run yorí ìláwọ̀ anáhùn láyé kọba lùmínà àdá yìí láàrin nítì náà ó bí làbí ní orúsùn lọ́lọ́bí sọ fún ànábì náà sọ lọ́lọ́run tó sọ́nà pé irú tí wọ́n gbé kọ́ lójú náà ni wọ́n gbé kọ́ àwọn tó ṣáájú rẹ̀ ma yuqalu laka illa ma qad qila lirrusuli min qablik suratu Fussilat àyà forty three. wọn kò sọ kinní kan fún ọ. wọn kò sọ kinní kan fún ọ. kò ṣe irú ohun tí a ti sọ fún àwọn òjíṣẹ́ tí wọ́n ti ṣíwájú rẹ̀. ìtò ń gbọ́ wọn sọ fún Noah alayhi salam àtẹni tó tẹ̀lé kí ló ṣẹlẹ̀ nígbà tí wọ́n sọ bẹ́ẹ̀ sí wọn. dájúdájú iná rọ́bàkà tàbí yẹ dájúdájú bákanáà inú sóra ayà 53 كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساهر أو مجنون ni ó jẹ́ pé kò sí òjíṣẹ́ kan tí yóò wá bá wọn. nínú nígbà náà kò sójíṣẹ́ tó dé wá báwọn èèyàn wọn. tí ó síwájú wọn àfi kí wọ́n pè ní onídán tàbí wèrè. idán onídán tí wọ́n pè ọ́ ni wọ́n pè nù ni wọ́n pè hood ni wọ́n pè Ibrahim ni wọ́n pè Musa ni wọ́n pè Isa alayhi musalatu wasalam àwọn ọmọ jùlọ gbogbo ọ̀nà wọ́n sì pè ń wèrè Allah máa bá sọ̀rọ̀ àní sallallahu ta'ala wa sallam àtàwọn sọ òbí balihum qawmun taghun wọ́n a sọ àsọ́ọ́lẹ̀ yìí sílẹ̀ fúnra wọn ni. máa bá ti ń sọ bẹ́ẹ̀ ni wọ́n sọ fáwọn ọmọ wọn pé ẹ̀mọ́ dáwà báyẹ̀ lóhun o bẹ́ẹ̀ mọ́sá rí ẹ̀sà pé ẹ̀sà tìmọ̀ náà àwọn ọmọ náà àwọn ń sọ àwọn ọmọ wọn ń gbà bàbá alágbà náà ẹ̀sùn ti dé ó ti ti kọjá wọ́n ń gbé ìbàjẹ́ sáwọn èèyàn lọ́kàn bí wọ́n ti máa ń ṣe láwùjọ tàwa iná lónìí báyìí wọ́n kọ́ bùn tọ̀gùn. bẹ́ẹ̀ kọ́ wọ́n jẹ́ ènìyàn kan tí wọ́n gbé àgbèrè. àwọn onítọ́ọ̀gì tí wọ́n máa ń ṣàkọyọ sáwọn òṣìṣẹ́ ọlọ́run wàkẹ́tẹ́ yọ̀ọ́ máa yà

إن وعد الله حق ولا يستخفنك الذين لا يوقنون nítorí náà nítorí náà ṣe ìfaradà ìfaradà wà nábì dájúdájú òdodo ni àdéhùn ọlọ́run kò níyẹ̀ má ṣe jẹ́ kí àwọn tí kò mọ àmàdájú kojú fọ́ kojú díẹ̀. لا يستخفنك استخفاف ò kí wọ́n rẹ́ńgbẹ̀yàn useless náà lè wò sí òun náà ó ṣe déédéé ìtumọ̀ tí wọ́n fi hàn náà má jẹ́ kí wọ́n fojú ká sọ pé rí náà pé wọ́n ló wà ó pé àti ìjàmọ̀ kankan tí wọ́n á ní mọ̀ dára mi láàmú sí torí bẹ́ẹ̀ bá dìde lónìí pẹ̀lú sọ̀tọ̀lọ́ àbẹ́yẹ fẹ́ ṣe sọ kìí ṣe gbé yẹn ní ṣe tọ́lọ́run ní sọ̀tọ̀lọ́run mo mí pé kìí ṣe gbé yẹn ní ṣe tí ń ṣe nǹkan kan lójú níwájú tí ń sọ̀rọ̀ bá ní sọ̀rọ̀ yìí o àwọn kan ó gbọ́ ọ̀rọ̀ ọmọ ìpìlẹ́ǹtì ẹ̀ ni gbàrísàn tẹ́ ń ṣe yẹn ẹ ti ń ṣe dáwà ọ̀ fàláyà sàfífà nàká alẹ́dí iná láyé òkèlú àwọn tọ́rọ̀ yẹn ò yẹ mẹ́jẹ̀ tí wọ́n fojú rí náà iná kẹ́kọ́ gbogbo tí mo ti wà ń sọ pé báyìí ló tọ́wọ́ ìlọ́tọ́ láti sọ láàrin àwọn èèyàn yìí tẹ́ pé yẹ̀yẹ́ sáà jojúmọ́ tẹ́ fi wọ́n lẹ̀kẹ́ mọ́ ti dé ọ̀tọ̀ sí ẹ̀ lè ti tipátipá mú wọn tẹ́lẹ̀ ìtò wa burúkú náà lè fi hàn wá darapọ̀ mọ́ wọn kò sí wá àti kan tọ́lọ́n ti fáwọn ànábì ẹ̀ tí ò mọ̀ bá wa wí sallallahu ta'ala ẹwọ sọ́rọ̀ tó làzá yá yọ ànábì ìtàkìlá wálà àkókò ìkàfẹ́rin àrí ànábì Fánàbí nìkan lọ́nà bá wù. Máa páyọ̀ ọlọ́run. Máa páyọ̀ ọlọ́run. Máa ti ṣe tẹ̀lé àwọn aláìgbàgbọ́. Wọ́n ti tẹ̀lé àwọn aláìgbàgbọ́. Àti àwọn alágàbàgebè. Àtàwọn alábòsí mọ́ tẹ̀lé. Dájúdájú ọlọ́run jẹ́ onímọ̀ ọlọ́gbọ́n. Ẹ̀ka ayà tó tẹ̀lé. Àti pé kí o tẹ̀lé ohun tí a fi ránṣẹ́ sí ọ. Láti ọ̀dọ̀ olúwa rẹ. Tó jẹ́ kó o ló sọ̀kalẹ̀ wá. Dájúdájú ọlọ́run jẹ́ alámọ̀tàn nípa ohun tí ẹ̀ ń ṣe. Ta lọ́lọ́run dá àti pé kí o gbẹ́kẹ̀lé ọlọ́run. wọ́n fi gbẹ́ wàtàwákàlì àlọ́lọ́. àti pé ọlọ́run tó ní olùṣọ́. ọlọ́run tó lólùṣọ́. ẹ wọ ayé àbẹ́sẹ̀ kan ẹni tó náà ti dákọ ní pílẹ̀ ayà tó pé àwọn tó dákọ̀ náà sọ pé ànábì ọlọ́run bá wí pé gbogbo wà sí ànábì nìkan lónìí. ànábì àti gbogbo gbogbo ẹ̀dá ti bẹ láyé. nígbà tó náà ṣe sọ tó pé ànábì fọ́nà níbi àdígbà mi tọ́lọ̀ sọ pé yá nìfà nàdí ẹ̀yin obìnrin ìyàwó ànábì àwọn aláìfẹ́ kan bá sọ pé bí àwọn ìyàwó ànábì ní bá wí ẹwọ́rọ̀ ẹ̀ta kàtà ní ìsìn tálọ́lọ́ ń dákọ yá àyíwá nàbí síyàn méjì ní jẹ́rẹ̀ nínú àlùmọ̀ yìí ọwọ́ abẹ́rẹ̀ wà sí gbáǹkọ́ gbì mẹ́ta tàbí pé nínú làákà ìgan kìí sànẹ́bì nínú àwọn àyà tí mo sọ̀rọ̀ náà ọlọ́run nígbà tó pé àwọn ìyàwó ànábì onílásùn ká àdé nínú nìsà ẹ̀yin yàtọ̀ sáwọn obìnrin. ẹ̀yin ìyàwó ànábì ẹ̀yin ìyàwó ànábì ẹ̀yin kò dàbí àwọn obìnrin mìíràn. torí tí ẹ bá ṣe kankan wọn ó ṣe kẹ. tí ẹ̀yin bá páyọ lọ. wọ́n ti dáadáa ni àwọn èèyàn ó ṣe kẹ tẹ́ bá ṣàbúrú àwọn èèyàn ó fẹ̀sì wọlé wọn gbọ́ yé síbẹ̀ wọn gbọ́ yé síbi pé rárá o kẹsẹ̀ ìyàwó táwọn ìyàwó ànábì ọlọ́run àbáwí o wọn gbọ́ yé síbi pé role model ni yín o ẹbẹ̀rù ọlọ́run extraordinarily ẹ fi gbàgbọ́ ẹ fi máa ní ẹni àwọn èèyàn dáadáa kí lẹ́ka ìyàwó ànábì ẹ̀yin kò dàbí àwọn obìnrin mìíràn bí ẹ̀yin bá ń páyọ ọlọ́run kí ẹ má ṣe ṣe òun yín ní bóyá àwọn ìyàwó nìkan ló wà ẹ mọ gbọ, ẹ má ṣe kiri. kí ẹ má ṣe ṣe yín ẹ má tọ́rẹ́ ẹ sọ ẹ̀ntà rẹ̀ ìbẹ̀lọ́kẹ̀ ẹjọ́ dáná síyàwó anábì nìkan nù ẹ tẹ̀síwájú. àti pé kí ẹ sì máa sọ̀rọ̀ tí ó dára. síyàwó anábì nìkan nù. àti pé kí ẹ gbé inú ilé yín. kí ẹ má ṣe fi ẹwà yín hàn síta. síyàwó anábì nìkan nù. gẹ́gẹ́ bí fífi yẹn ti àwọn aláìmọ̀kẹ́ ti àkọ́kọ́. ẹ tẹ̀síwájú. kí ẹ sì kí irun. Yàwó àdébìnrin kan ló jẹ ọ̀sàká. Kí ẹ ti tẹ̀lé ti ọlọ́run àti ìfẹ́ rẹ̀. Yàwó àdébìnrin kan ló tẹ̀lé tọ́lá àtòkífẹ́ rẹ̀. Dájúdájú ọlọ́run ohun tí ọlọ́run fẹ́ ṣe fún yín ni láti mú ìwà tí kò mọ́ kúrò fún yín. Ẹ̀yin ará ilé àti pé kí ó lè sọ yín di ẹni mímọ́. Àbí? àti pé kẹ́yìn obìnrin ṣe ìrántí ohun tí a ké nínú àwọn ayọ̀ ọlọ́run nínú àwọn ilé yín àti ọgbọ́n dájúdájú ọlọ́run jẹ́ aláàánú ó sì mọ gbogbo nǹkan. ọgbọ́n jábọ̀ ẹni hikma onítúnà ẹni fi kìtàbọ̀ ọlọ́run ẹni fi túnà tàbí ní gbogbo tán kàkalẹ̀ wọ́n ní ìyàwó ànábì lọ́lọ́run báwo subhanallah ara kí ni ara ìgbógun ti dùn á kù nìyẹn ara ìgbógun ti lò áàsùn ni ẹ sì débi lẹ́ẹ̀kan bóyá tí mo sọ̀rọ̀ pàtẹ́nìkan ní èyí sì sọ ni tí ànábì ti jẹ́jẹ ìyàwó bí ibà náà là ń sọ̀rọ̀ yẹn màá sì sọ ni tí ànábì ti jẹ́jẹ ìyàwó bí táà pé bẹ̀pẹ̀ ìyàwó bí gbé fún gbọ́ tí èyí ṣe pé ó di tó bá di ibà náà bí ó jẹ tó ń jẹ mímọ́ ni tó wá di tó ń gbọ́ fún agbèfà sọ̀rọ̀ lọ́wọ́ tí ó ṣe awó awó sẹ́ àmọ́ wọn dúró ó kàn fún náà ní pé ah èmi ò lè sọ awó ilé inú lòun náà bá tó jẹ wá fún ọ̀nà àtọ̀jẹ́ mùsùlùmí sí wọn náà jẹ oúnjẹ kánu oúnjẹ tàbí ní oúnjẹ mùsùlùmí mùsùlùmí ló ṣe ìlẹ́gbẹ̀ wa àmọ́ awó yẹn ròjú ó nílá láti sọ́nù lọ́bá gbé wa kà ní jẹ́ oúnjẹ ní káwọ̀ owó ló ti jẹ sí ìta àwọn jẹ ni àbí ìta ìjẹ kí ni sábà ní sáà ní jẹ níta fẹ́ lónìí ẹ̀ sòye gbogbo táwọn kàkàlẹ̀ pátápátá pátápátá ẹ̀ rí wípé ọlọ́run dákọ̀ àwọn tó yẹ pé àwòkọ́ṣe ńlá tó ga ni wọ́n àpèjúwe tí mo fẹ́ tàbẹ́ lọ bẹ́ẹ̀ nìyẹn ẹnìkan sọ fún ẹnìkan sọ fún àníjókòó yìí jésù lọ́ọ̀fẹ́ rà wọ́n lè tó bá mọ nǹkan tán ìlú bóòlù ṣe ń pe Saudi Arabia nígbà yá ànábì ìbọ̀sọ́là yàrá tó ní Saudi Arabia nígbà náà wọ́n láwọn fún ní ẹ̀bùn kékeré kan ká tó bẹ́ẹ̀ ní parí ìjókòó ìjà ẹni tí wọ́n fẹ́ kẹ́ ronú sí wọn pé kò sí ti ń jẹ́ al-mamlakatu al-arabiyyatu as-saudiyya Saudi Arabia nígbà náà sanabi mìláyé kí ni wọ́n ń pe mọ́kátà ìlú mọ́kà gẹ́gẹ́

wà inna dhalika shanu ashabil quwwati minar rusul tẹ́báwò sóra ṣe àkọ́kùnàrí fásitì kama sọ́bàrá hmm? ó láàfin ìlànà rúsù àwọn ìṣọ̀lọ́lọ́ òtàrà sálà ó jọ́ kan náà àwọn ànábì márùn tọ́lọ̀ ń wọn níbi tí a ní òlà abúlé nínú àrọ́sọ̀ àmọ́ àwọn mẹ́rin tó kù ṣáájú ẹ̀ lọ́pọ̀ náà lẹ́yìn nìjọ yìí wọn ọlọ́run ní ìwọ náà ṣe sùúrù báwọn náà ṣe sùúrù ó ó o ṣe ìfaradà gẹ́gẹ́ bí ìfaradà wọn tí wọ́n ní àníyàn nínú àwọn òjíṣẹ́. wọ́n ní akẹ́ ọkàn wọ́n ní akẹ́ ọkàn gan ìdí àmúrè tó lágbára wà látà sáàjì lẹ́hùn. àti pé kí o má ṣe kánjú wáyà fún wa. má kánjú wáyà fún wa anábì sì ṣe bẹ́ẹ̀ sallallahu ta'ala sallam ka annahum yawma yarawna ma yu'adun lam yalbasu illa sa'atan min naharin balagun fa hal yulaku illa alqawmu alfasiqun ṣùgbọ́n ọjọ́ tí wọ́n bá rí ohun tí a bá wọn ṣe àdéhùn rẹ̀ bá gbọ́tọ̀ lọ́hùn tí wọ́n bá wọn rí ìyà ọlọ́hun yóò dàbí ẹni pé wọn kò gbé ayé ju wákàtí kan lọ nínú ọ̀sán. bẹ́ẹ̀ni yóò dàbí ìgbà tó jẹ́ pé ah, ìgbà wo ìgbà wo ni wọ́n ti wá ń bá wa ń ṣe léyìí yóò dàbí ìgbà tó jẹ́ pé ìrọ̀lẹ́ àlẹ́ra dá wọn sáyé ó jẹ́ ìmúdópin. ìmúdópin ọ̀rọ̀ ọlọ́run bá nìyẹn. a kò ní pa ẹnikẹ́ni. àbá ìlú làkúrí làlùkọ́mù ìmọ̀ àdìkù. a kò ní pa ẹnikẹ́ni kan rẹ́ ju àwọn kòkí ènìyàn. ṣé ká wo ẹnìkan. No? No? Ànábì náà wà rí ìsànà. Òun lẹni tí a mọ̀ lẹ́lẹ́ nǹkan tó jẹ́ ẹni àkọ́kọ́. Ibi tí ibi tí mo ti fẹ́ mú ọ̀rọ̀ yẹn wá, inú sọ́ra ti ọlọ́run ti odidi súrà tọ́lọ́run sọ̀kalẹ̀ tí a pè ní súrà òògùn ẹni kódà mo tún ń rò pé bóyá lè débi ọ̀rọ̀ anábì Ibrahim aléṣọ́dá sọ́dá ló ṣe ṣe kálù sóra ní sóra tó ní ẹ̀rọ ní ka ìbẹ̀rẹ̀. dájúdájú àwa ni ará ànábì Nóà sí ní iṣẹ́ sí àwọn ènìyàn rẹ̀ pé kí ó lọ ṣe ìkìlọ̀ àwọn ènìyàn rẹ̀ síwájú kí ìyà kan ẹlẹ́ṣẹ̀ lérò tó dé bá wọn ó sọ pé ẹ̀yin ènìyàn mi dájúdájú èmi ni olùkìlọ̀ kan tí ó hàn gbangba fún yín kí ẹ sin ọlọ́run ọba yín kí ẹ páyà rẹ̀ kí ẹ sì tẹ̀lé tèmi. gbogbo ìkìlọ̀ tó ṣe fún wọn yẹn ó ní àkórí ẹ̀sìn láti di tawhid ẹbá tún kalẹ̀ tán iná àkọọ́nà ló hálì làkọ́ ò. dájúdájú àwa ni arán ànábì noah ní iṣẹ́ sí àwọn ènìyàn rẹ̀ pé kí ó ṣe ìkìlọ̀ fún àwọn ènìyàn rẹ̀ síwájú kí ìyà kẹlẹ́kẹ́ lérò tó dé wá bá wọn. ó sọ pé ẹ̀yin ènìyàn ni dájúdájú èmi ni olùkìlọ̀ tí ó hàn gbangba fún yín kí ẹ ọlọ́run ọba yín kí ẹ páyà rẹ̀ àníbùdùlọ́ tàwídù lè bàdà òní àǹtàṣàdù aláìláhìlọ́lọ́ àǹtàṣàdù aláìláhìlọ́lọ́ wà á ní rasulullah tàwídù lè bàdà ni àníbùdùlọ́ wọ́tàkù ẹ̀páyà rẹ̀ tẹ́lá ń páyà rẹ̀ ẹmọ̀ sí tútọ́ ẹmọ̀ jìnà sí kí ó tọ́ wà àfihàn tẹ bá fi bẹ́ẹ̀ yóò fi orí àwọn ẹ̀ṣẹ̀ yìí mú obì kún ẹ̀mọ̀ arákùnrin jẹ́ ẹ̀ṣẹ̀. àti kí ó lè lọ kí ó lè lọ yín lára lọ kí ó lè lọ yín lára lọ di àkókò kan tí a ti sàmì sí dájúdájú àkókò ọlọ́run nígbà tí ó bá dé a kò ní lọ ẹnìkankan lára tí ó bá ṣe pé ẹ bá mọ̀ ni. ìgbà tó wá ń sẹ̀mí nígbà tó sẹ̀mí dà tó yẹ pé èèyàn péré ti tá a lè fi ọmọ kàkà ó ní rọ́bì ní ìdáwó tó kọ́ yẹlé ìlànà ìtàrà. àti pé ló anábì inú àsọ pé olúwa mi dájúdájú èmi pé àwọn ènìyàn mi lóru àti lọ́sàn-án. ẹ tẹ̀síwájú. ìpè mi náà kò lé wọn kún ní nǹkan kan àyàfi sísá kúrò ní ojú ọ̀nà tọ́lọ́run. ń o. àti pé èmi ní èmi. èmi ò nígbà tí mo bá àti pé èmi ní ìgbà yòówù tí n bá pè wọ́n kí o lè forí jì wọ́n wọ́n á fi ọmọ ìka wọn dí etí wọn wọ́n á sì tún fi aṣọ borí wọ́n sì rinlẹ̀ ṣinṣin sí orí ẹ̀ṣẹ̀ wọ́n sì ń ṣe ìgbéraga tí ó ga. ìrẹ ìyẹn ni èsì tó jẹ́ sí ìdákẹ́jẹ́ nígbà tí wọ́n wá fèsì tó jẹ́ sí ọ̀rọ̀ ẹnu. ara èsì ìdákẹ́jẹ́ ara èsì ìdákẹ́jẹ́ ó ní ní rọ́bì ma sọ́wọ́ ní wàtẹ́bà àwọn mọ́làmì ẹ̀zídì mọ́lùwọ̀ àìrìn ìdàkọ̀tà wà mọ́kàrù mọ́kàrù kò bá ara èsì ìdákẹ́jẹ́ nù. àti pé inú àsọ pé olúwa mi dájúdájú wọ́n ti kọ ọ̀rọ̀ mi wọ́n ti kọ ọ̀rọ̀ mi wọ́n sì ti owó rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ kò lè kò lè lékún ní kinní kan fún àyàfi àdánù. tí ẹ mọ̀ wípé kíkọ ọ̀rọ̀ náà ní ká mọ́ta mi bẹ̀ kíkọ ọ̀rọ̀ yẹn kalẹ̀ òun ni kí wọ́n sàmúlò ẹ̀ kí èèyàn rẹ́ńdà ìṣẹ́ pé ẹ ṣáàjọ mọ́ sọ ti ẹ tó mọ́ sọ ti ẹ má dáná wọn ìfèsì ìdákẹ́jẹ́ nìyẹn ẹ̀ka àtọ́tẹ̀lẹ̀ wà mọ́ kàrò mọ́kàránkù bá rọ̀ wọ́n sì dá ète ní ète tí ó tóbi kí ẹ̀rù pé tẹ̀yẹn já kí lọ dá ète yẹn láti eliminate wọ́n wá ń ṣe gbogbo yẹn ara ìsì ara ìsì ìdákẹ́jẹ́ ni èsì lọ́rọ̀ ẹnu wàkọ́ọ̀lù látàdàrú na ààlẹ̀ àtakùn àti pé wọ́n sọ pé ẹ má ṣe fi àwọn òrìṣà yín sílẹ̀ àti wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ báyìí ẹnà fún sàálẹ̀ o àti kí ẹ má ṣe fi òrìṣà wájà àti sùwárà àti yàgúsà àti yàrúkọ àti nẹ́sọ̀rọ̀ sílẹ̀ ọ̀kọ̀jà dọ́lù kẹfẹ́rọ́ aláàtọ́dẹ̀lẹ̀ bọ́ọ̀lì nínú ilá tọ̀lá àti pé dájúdájú wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ́nà olúwa má ṣe lékún kinní kan fún àwọn alábòsí ju ìṣìnà lọ. <laughs> ṣé wàá rí ibi tí mo fẹ́ ṣàkíyèsí ń bí ayélujára tó tẹ̀lé mímọ ọ̀sẹ̀ àti inú ogbó ikú ọlọ́run mọ́kọ̀ wá rún ọlọ́run àwọn alẹ́ tí mo fẹ́ ká mọ̀ gbogbo ẹ̀ náà ni ó jẹ́ wà sí fún wa but ẹgbẹ́ àwọn olóòlù tí mo dé yìí mímọ́ kọ̀ sí àtìrì. àtẹ̀wọ́rì nítorí ẹ̀ṣẹ̀ wọn. nítorí ẹ̀ṣẹ̀ wọn ọlọ́run ìjọba alábòsí o àtẹ̀wọ́rì nítorí ẹ̀ṣẹ̀ wọn. a ó sì fi wọ́n sínú náà. níbi tí a ti tẹ̀wọ́rì gan-an ni wọ́n gbà wọ́n náà àti náà bẹ́ńsàlẹ̀ fa ogún lè fún àwọn olùtẹ̀sùn ní fa ogún lè fún torí fa tó bá tẹ̀lé ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ó yára gan dákàlà abúlùlọ́hí fa Umar Abdullahi wọlé kété tó fi wọlé báyìí Umaru tẹ̀lé kí mọ̀ pé fa Umar èdè lábára ní Abdullahi fa Umar kátó dákọ̀ ọmọ ìpìláwí fa dákọ̀lá abdullahi fa umar ẹ pé ọkàn ẹsẹ̀kẹsẹ̀ ló tẹ̀lé ó yàtọ̀ sí dákọ̀lá abdullahi wa umar ti fáwùyá yẹn ni pé dáǹkan ni pé ẹsẹ̀kẹsẹ̀ ló tẹ̀lé ọlọ́run ní iná ọ̀sẹ̀ àádẹ́ni owó rí ẹsẹ̀ wọn fa kásẹ̀ wọn rí mi fa ó dé kèlè náà rọ̀ wọn bá wọ fa udkhilu nara wọ́n bá wọ̀ná ẹ̀jẹ̀ síwájú nítorí náà wọ́n kò ní ìrànlọ́wọ́ kan fún wọn lẹ́yìn ọlọ́run nígbàtí ọlọ́run wá pèsè sí wọn hàn sanabi ní wàhálẹ̀ sàlám báadà àmìrìn ìlà sọ́bùrù tó jẹ́ pé kò sọ́nà tó fẹ́ gbé sùúrù gbà wà náà fàdá jẹ̀mí wọn tààlíìmù fi dáwà sí lọ́lọ́ gbogbo nine hundred and fifty years nine hundred and fifty years gbogbo ọ̀nà tó gbé dáwà gbà ó gbé gbà akọ̀dà yá dé ọ̀run àlẹ́ yìí ó bẹ̀lọ̀ lé wọn lórí wàlá tàbí dọ́ọ̀lì mìíràn ìlà dọ̀làlà ọlọ́run má lé wọn kó ní nǹkan jánu lọ ọ̀kan nìyẹn nínú bẹ́ẹ̀ lọ́lẹ̀ wọn lórí nínú rẹ̀ òní rọ́pì látàdàdà alàlà àrùn ìmìnà lè káàsì rí ìnà jàǹjà rọ̀ ọlọ́run mọ́ sẹ́wọ̀n kù sórí ilẹ̀ pàwọn nǹkan ọdún wa fún sábàbí ẹ̀ wọ́n á lára dáríkà bí kọ́ nìyí ìnàkà irun tàdárìhun ẹbá ń kàmẹ̀ yẹn dájúdájú ìrẹ́ ọlọ́run tí ó bá fi wọ́n sílẹ̀ ó bá fi wọ́n sílẹ̀ wọ́n yóò máa ti àwọn ẹrúsìn rẹ̀ lọ́dẹ wọ́n máa ti wọ́n máa ti kíni wọ́n máa ti àwọn ẹrúsìn rẹ̀ lọ́nà ẹgbọ́ yí dáadáa kí wọ́n bá sẹ́kù ẹdákùn àwọn tá ní ànábì ní orí bá sí àwọn ẹni rí àbí àwọn olùkọ́tọ̀ lọ́wọ́ tó bẹ̀rẹ̀ náà pẹ́kọ́ lọ́n pàwọn rẹ̀ ó ní ìnáka ìntàdárihun tó bá fi wọ́n lẹ̀ ìmọ̀tọ́lọ̀ ń gbé sí lọ́kàn náà nìyẹn o tó bá tẹ́wọ̀n kù yóò dé ló ìdáadáa wọ́n ṣe kéde wọ́n ṣe àwọn ẹrúsìn rẹ̀ lọ́nà èní wàlà yálìdù ìlà fàájírán kàfàrọ̀ láti ṣe kíni àti pé wọn kò ní bí ọmọ kan sílẹ̀ dupò kí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ tẹ́tẹ́ àwọn problem ta ní láwùjọ ní ìsìn ọkẹ̀ ní àtẹ̀yìn ò balẹ̀ lórí ọmọ tàbí síbi táwọn ẹni ní pọ̀ sí ọmọ òkú à ń sunkún ọmọ ìsàìsàn à ń sunkún ẹ̀nà bóyá rí àjà lẹ́ẹ̀dì ọ̀hírí àwọn nǹkan àwọn arábìnrin wa ní sọ̀rọ̀ ó ní ìnáka ní sọ̀rọ̀ táwọn obìnrin yẹ́ bí gbogbo bá ti pò ń bẹ lórí ilẹ̀ ẹwu ẹwu population lè jẹ́ ọ̀rọ̀ kọmọ ìyàwó rẹ̀ ń sọ ẹsà àwọn míì oríṣiríṣi èwo ló ti jáde lọ́la àti mọ̀ tẹ́tẹ́ wà ń ilé ọtí wà ń ilé ọtí tí a kó ilé ọtí nìsín gbogbo ilẹ̀ wájà yọ àtòrí ìnaka ìntàdárígún iṣẹ́ wà táwọn yẹn ń ṣe ní ìsìn tó gbà wọn náà sọ pé èmi náà gbọ́ pé kò dáa but ní orí kan sì kan ẹjẹ́ máa ṣe lọ́nà mo gbọ́ tẹ́ wí o kò ní lò ní sọ fún yín o ẹjẹ́ máa ṣe lọ́nà wọ́n bá gbé microphone fún ìṣẹ́ ìgbọ́ ni òótọ́ ni kódà mo lẹ́nìkan lẹ́gbẹ̀ẹ́ ọmọ inú ìtẹ́tẹ́ níwájú ẹ̀ wọ́n tún wà gbìyàn náà mọ́ mo ní wọ náà wọ náà lọ́mọ ọ̀pọ̀lẹ́tẹ̀ olóhùn náà ni muslim sì ni wọ́n fún lọ́wọ́ oṣù bẹ́ẹ̀ ní ṣe níbi kí irinṣẹ́ tí mo lè fún tí ó mọ̀ gbowó àbíkó tí ẹ̀ má ti fẹ́ kó mọ̀ gbowó kí n sọ pé èlé wọn kan bẹ̀ bọ̀ tó ní ìdí ká kọ́kọ́ tọ́kàn sí náà lójó tèmi náà bá kárí àti ìbá lè fún mọ́ yóò tún padà sí irú ẹ̀ òun náà ló bá wọn pírítẹ̀ẹ́ tẹ́ bá fún wá sí ìwé ìkùnlọ́lá òun náà ni wọ́n bá wọn pírítẹ̀ òun ní èsì tó bá ti wọlé wù yóò pẹ́ tí wà sí bọ́lọ̀ máa ń kí wà tó wúlò fúlòkù nípìnlẹ̀ ó kọ́kọ́ sọ pé èmi náà mọ̀ ọ̀la yóò kọ́kọ́ sọ bẹ́ẹ̀ ó wá fi kún pé mi ò ní chọ́ọ̀nù mò ń kó tiẹ̀ ní ojú ojú sọ̀rọ̀ yìí wà lọ́ìlà mi ó fẹ́ mọ́ sí ju one month lọ kìíní ó sì wà mẹ́ta ìgbésí sọ̀rọ̀

wọ́n mọ̀ kó onídẹ̀ ẹ̀sẹ̀ lọ́wọ́ mọ̀ sọ̀nù tó bá yóò sọ fún yìí pé ibi tá a tọrọ náà nìyẹn ẹ bá wà nǹkan táwọn ṣe tẹ bá ń gbégbòdà ara àkọ́bá tójú oorun kò pé rí lójú ọ̀nà dáwà nìyẹn wọ́n là yálì dòrí là bá jẹ́ ránkà fàrọ̀ wọn ò sì ní bímọ kan àfihàn wọn mo ṣe sọ̀lá àtúndì kan mo sọ fẹ́ nìkan jọ ni mo ní mo ṣe sọ̀lá ajókòmí kan sọ́rẹ̀ mo ní mo ti sọ́lá mo ní ìnídàkọ̀ àwọn ìsájìlú àtàwọn ìmọ̀ mo ní mo ti sọ́lá tó ń bẹ̀ kò tẹ́mi lọ́rùn ọlọ́mọ́sílù mi síbẹ̀ tó burú ju síbi tí mo ti mọ̀ lọ máa rẹ̀ ti sọ́lá tó ń jọ máa ẹbí ibi tí máa wà tó máa ti sẹ́sí ṣáájú ilé ọ̀ma ti máa jẹ́ ni ó ti máa mo ní ibì kan wọ́n ṣe mọ́sánsì yẹn ó ti sẹ́ẹ̀sì gan-an bá dé pé ayọ̀kùnrin ara ni mo bá òun wá ń fò bí ìgbà tí plọ́ọ̀gì fẹ́ kú ẹnu ẹ̀ fún wá báwọn ará bí kàmú ara mi ò sárọ̀ mo ti lọ àwọn ìfáàdì sí ìlọ́bì kankan tí kàràpù ìbá tí àdá dídùn sí sọ̀rọ̀ wọn á ronú pé wọ́n lọ́n àṣàwọ̀lẹ̀ ọ̀rọ̀ àkọ́tẹ̀ lábẹ́ ọjọ́ bó la ti fẹ́ ṣe báyìí nígbà wo làwọn olówó tàjí síbi pé ká employ àwọn kò kámọ̀ ìfẹ́ àwọn òfà gbogbo tí mo ń sọ làwọn olówó tán gbẹ́sìn sàrẹ́ ajá ìṣe ìwọ́n ti hakuran ókè lọ sí sọ̀lá àbùkan lamẹ́ríkà ìwọ́n mọ́ lọ sí Italy ní ìmọ̀ bá ti ṣe ní ìsìn yìí ìwọ́ lọ sí sọ̀lá tàràwì fún wọn ní London ìwọ́ lọ sí Ghana ibi tó bá sà sí káwọn èèyàn pàápàá jùlọ àwọn eh, European countries tẹ́lifẹ̀sì kéré nígbà tó sọ fún lárúbá kan nígbà mọ́ sísà ara míì wọ́n ní ọ̀hún sọ pé ìbúlẹ̀ tí ó tó ń ṣe bákan tí wọ́n kò jọmọ́ bí pé ìlú ẹ̀sìn nílẹ̀ Yorùbá bí ó bá dákọ̀ lísà ó ní mọ́yàtàfàrà kò kàrà sí sọ pé ẹnìkan iná gbẹ́ nìyí lọ ó ní mọ́yàtàfà wà ta ní volunteer wípé kò ìdí sí ẹ̀sàkọ̀rẹ̀ ẹ̀sìn tó kàn wọ́n padà gbọ́mọ yàkan lọ ẹnìyẹn ti dọ́kítọ́rì sí ìtàjà ìjàdá rẹ̀ gbà lọ́ba òun ẹgbẹ́ lọ sí ilé ìtagbà yẹn padà wọ́n yàtà kọ́ọ̀dọ̀ yóò sì mọ gbà sẹ́kàn. wà láyé ìlú ìlà fájẹ́ ọkà fárọ́ nínú àwọn màsáájú tí mo sọ yẹn tí mo ti sọ láàpù ń bẹ̀ ẹ̀rùn pé táwọn sálámà wọn láwọn bí orin bí wákà tán pè ní àdùkà mo wá ra àwọn ọmọ two three sí five years the same báwọn báyìí ṣe ń pè kan láwọn èèyàn ń pè ní ókè wọ́n ṣe ń jogún ẹ̀ náà ní ìpè púpọ̀ bọ́n ṣe ń ká láti pìsú láti gbà yẹn àtàwọn nǹkan ní ìtàn láti lé bẹ́ẹ̀ ni àwọn ọmọ yẹn ti ń pè fluently ní fluently bí wọ́n ti bá lẹ́nu àwọn bàbá ẹni o wọ́n rí pé gan mo tún ronú pé ta ó tàfà dọ́là torí ọlọ́run yóò sọ pé ẹ̀kàn fáwọn ọmọ ìjọ ẹ̀mọ́ wulẹ̀ kọ́bọ̀ a máa náwó ẹ̀ mi ò mọ tó lọ́wọ́ fowó ṣe ní nàìjíríà nigeria gbogbo tí mo sọ ẹ̀ náà o nàìjíríà kan náà sì ni ká sọ jọ sọ́sà àrà míì yàtọ̀ sí pé ẹgbẹ́ kànga kànga làwọn ẹgbẹ́ yẹn bọ́wọ́ yàtọ̀ ẹwọ yẹ mọ̀dárí sùn tàfíìdì Kùrán ilé tí wọ́n fi ṣe mọ́dásà tàfíìdì iye olùkọ́ tí wọ́n gbà tó sufficient ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n gbà iye uniform àti school àmì àtàtọ̀ bàtà àti ẹ̀wù àti síra àti pen a to z ní tàfíìdì látara mi ìfikún nígbà náà tí kò ní kẹ̀kẹ́ táwọn èèyàn rò tí wọ́n àwọn ní àwọn ọ̀rọ̀ orí tí wọ́n ti jèrè ẹ̀ ọkàdédé ṣe náà ni and in addition to that wọ́n dábí táwọn obìnrin tí wọ́n ti máa kọ́ tí lọ́rìn kalẹ̀ èmi ni supervisor tí ó mọ̀ lọ òkú tẹ̀yẹ̀ ṣe ń lọ sí ẹni tí ó kọ́ wọn gbowó oṣù tó ti kọ́ sí ara tẹ̀ tẹ́lẹ̀ fẹ́ padà wá gbà ìmọ̀ ọ̀kọ́ wọn ó isi sí ara tẹ̀ náà pẹ̀lú ọmọ tẹ̀ láyé tẹ̀ wọ́n sì ra màsí ìfẹ́ tó bá ti dáadáa wọ́n sì múra kẹ́bí obìnrin mùsùlùmí wá síbi sẹ́yìn wọn ò sì lérí tán kàkà kan fẹ́ san fún organization yẹn wọn ò tán kàkàn nígbà táwa parí ẹ̀yẹ́wà san yẹn báyìí ẹ̀yẹ́wà gba fọ́ọ̀mù báyìí gbogbo nǹkan yẹn làwọn òbílẹ̀ jẹ́ àwọn ìtọ́ ọlọ́run bá rí ẹ wo tẹ̀fírù sọ ìmí ẹfún ẹntì sísè àmì ẹfún lóúnjẹ ẹfún lómi ẹfún ní ẹfún ọní kankan nígbà ingol adúhá ẹ wo àwọn ẹran fún àfikọ lágbọjá bímọ àwọn èèyàn rọrọ akáyà tán lẹ́ẹ̀kan ولو أن القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض tẹ́ bá bẹ̀rẹ̀ Ọlọ́run á jẹ́ kí àbákà sánmà àti ilẹ̀ ó papọ̀ fún yín kí ló fà tán fi bímọ ńlá àwọn àdúgbò kan bẹ ní Saudi èmi ò mọ̀ Saudi tẹ́ pè wá síbi pé ẹ̀pà màlúù ó wá jẹran àkíkọ̀ Saudi náà àjókòó síbẹ̀ bá máa jẹun nígbà tá a bá bímọ ń bí mi ò mọ̀ ibi tí ó ṣẹlẹ̀ ní Saudi àwọn àlejò oníjẹ́ tí wọ́n sì dáwọn ọmọ ọmọ Nàìjíríà ibi tán bá sì wà náà ni ibi táwọn bá wá sí kìí ṣe gbogbo àyè nítorí àwọn èèyàn yẹn wà tó pé àwọn tó ti tó sán ló pọ̀ mbẹ́ ètò zẹ̀ ó àwọn fẹ́ràn àfikọ̀ ránṣẹ́ sí Mali ó fẹ́ràn ránṣẹ́ sí Cameroon ó fẹ́ràn ránṣẹ́ sí Nàìjíríà Ọlọ́run ló mẹyẹ ran àfikọ̀ tá a pa lórílẹ̀-èdè wa lọ́ndà organization wa torí kò sẹ́ni tí ó jẹ́ wọ́n sì mọ̀ pé súnà ní ká pẹran tí ó pa mọ̀lú sọnù ni sórí àfikàn ni ọjọ́ mi mọ̀lú mẹ́ta lè dé mọ̀lú márùn-ún lè dé wọ́n wá sónà àdúgbò tí wọ́n pẹ̀lẹ̀ sí ẹ jẹ́ káwọn èèyàn wà wí àwa mùsùlùmù so ẹ̀fún ẹ̀dì kó tóbi dáadáa kì í sàtìkọ̀ yín dè láti há o nítorí bá sọ pé kò kí ìwẹ̀ wà ń bẹ̀ ẹ̀sìn rìnlẹ̀ dédì kan tó bá tó wá rìnlẹ̀ jù bẹ́ẹ̀ lọ náà kọ́ gbogbo prime ta ní àwọn èèyàn sí lọ́wọ́ àti kékeré náà àwọn èèyàn ti ń bá bọ́ àwọn táàtì ẹni wọ́n ń bára dàdà bọ̀ láti kékeré bó ní òṣèré lára ẹ̀ nígbàtẹ́ sí ti túnà gan òyìnbá bọ̀ láti kékeré bí bá fún àmọ́ táwọn ẹ̀ṣẹ̀ bí ní ìsìn àwọn náà ń wo ẹni tí ń pèpè sí súnà ńgbà kan àbí pẹ́lọ́dọ̀ lọ́wọ́ tọ́lọ́ sàlẹ̀ fún àánú náà èmi tí mo bá yín sọ̀rọ̀ mo wà lóyún tí ń wo ẹni tí ń ṣe súnà ńgbà kan bí ewúrẹ́ tó ń wọ alápàtà èmi náà dúpẹ́ fọ́lọ̀ ìgbà tó yé mi ní mo lè sọ pé ọmọ mi o ìtẹ́sì ìsìlámù mi àtẹ̀yìn tẹ́gbọ́ mi náà tó bá jẹ́ pé ló bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ we have a long way to go nǹkan ti pé nǹkan bàjẹ́ kó máa bá lùmọ̀ ní lásìkò táà ń wá ẹ̀ táà ń sọ̀rọ̀ yìí nínú ìgbẹ̀mí ayé wa yìí kò tó káfẹ́nu nìkan báyẹn sọ̀rọ̀ làásìgbò àwùjọ yìí tí ọmọ adámọ̀ ń fè gbogbo ọ̀nà gbogbo ń dáwà pé yóò sàǹfààní fún dáwà lórí ẹ̀ka lò ọlọ́mọ ìyá kan gbà kan ó ní I will propagate nǹkan yẹn sì ń bẹ lọ́kàn mi lónìí I will propagate hijab yóò mọ̀ wá ara sọ yóò mọ̀ ara màtẹ́rì àtúnra rẹ̀ ó ra machine fúnra rẹ̀ kò sí mọ́nìsì olóòní lọ́wọ́ tó bẹ̀ ó gba télọ̀ fúnra rẹ̀ oníkanmọ́ rẹ̀ ìjábù nìkan gbogbo tó bá ní ìjábù ẹ máa fún wọn ìjábù ìjábù wájú lẹ̀ àsáwọn èèyàn àti tí wọ́n bá rí àtẹ́wọ́n wọ̀ ẹni òkú mọ́ta ń gbà lásán ni àtẹ́wọ́n wọ̀ àwọn èèyàn ti wọ̀ èkó lẹ́ tí mo sọ ìwà afẹ́ tí ò bá mọ̀ tí wọ́n fún yàn ní ìjábù muasasa tí mo ń sọ yìí wọ́n ń pè kankan ní hakibatu mar'ati muslima báàgì mùsùlùmí obìnrin content inú ẹ̀ ní quran hijab wọ́n sábà wọn kẹ́kẹ́ tó bí olùkan márùn-ún wọ́n ti lè pálí fún wọ́n ti pàdé bígbà tẹ́ ìrànlá rẹ̀ nílé ìdílì kan wọ́n fi àwọn ti ṣe àdíyà ẹ̀bùn fáwọn obìnrin hijab wà bẹ̀rẹ̀ ẹlòmíì fẹ́ wọ hijab láwùjọ tá a wà yìí nílùú tá a wà yìí àtìlú mi tẹ́yìn náà mọ̀ tó jẹ́ wípé ìjáàbọ̀ ẹyọ kan ń bẹ lára obìnrin bíi nìsín kìí ṣe kókó ìra tó bá jẹ́ fà yóò wọ yóò wọ̀ yàtọ̀tọ̀ wọn tí ó rẹwà sí lára ẹyọ kan tó kọjá wíwọ̀ ó sì ń bí tó fẹ́ràn tó gbọ́ yélé ó sì ń wọ káàkiri nídìí àánú ọ̀tọ̀ pé ọmọ ọlọ́mọ jẹ́ tó tàkà sórí tẹ́ ọ̀kan ti fàyà mọ́lá ńkọ́ mọ́lá irú nǹkan irú nǹkan táwọn èèyàn yìí sí àwọn nǹkan sì ń fẹ́ bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn fẹ́ parun ni hizbu asòfúrù jàmáà pé ẹ sábọ́ tẹ́rìn òhò ọmọ tí mo sọ fún yín tí wọ́n tún fi tẹ́tẹ́ fún kinní ẹ̀ kò sígbà tó sí èborí àbíjọ́ kan tí mo rí tí ò sí bòrí náà tó tún awọ́sọ tí ò kọ́ bọ̀ mú ẹ̀ ibi tó develop dé ń ṣe lọ́wọ́lọ́wọ́ ń ṣe nìyẹn ibì kan náà ló sì bẹ̀rẹ̀ ibì kan ní ó parí sí kágùkágù a máa kágù síbì kan nígbà tó bá yá ẹni tí ó wà sí wá fi fúnra àwọn tó jẹ́ pé ọkàn ti jìnà sọ́lọ́run tán pátápátá yóò ṣe sùúrù orí tọ́lọ́run fi tí fi ṣe táwọ́sí àpáwọn òjíṣẹ́ yìí àwọn àǹdíyà àtàwọn orúsùlù yìí o tí òun náà bá ní padà kó sísú pé kó ń sáàmà bá tòun lọ ìtara wa tá à ń bá yé àti èdè bá yí tán àti tọmọ wa ká tó wá sọ tàwùjọ tó fẹ́ jù ẹ jẹ́ ká máa ronú ọ̀nà wo làwa náà lè gbà táàtì ṣe kídímọ̀ ẹ̀sìn ọ̀nà kan ni táàtì dáwà báyìí ọ̀nà kan ni kéèyàn onípò ẹni tí ò bá sì máa bẹ̀rù ọlọ́run bọ̀ tó bá bára ẹ̀ nínú situation kan tó jẹ́ àǹfààní kan yóò tún sí lò yóò tún kún lọ́wọ́ yóò fún lágbára sí láti tún kọ̀tọ̀ lọ́run sí i àfẹ́ntà bá ti ń fi máa ní ìbọn pọ̀ tẹ́lẹ̀ ńlá àǹfààní fi wà fún bàtí wá lẹ́kítọ̀ yìí ẹ̀rọ ni ó máa ronú pé agbàtọ́rọ̀ ti yé àtẹ́yàn lè tún lo mẹ́tọ́ọ̀dì láti fi sin ọlọ́run ẹni tí mo lámìlíà kó nílẹ̀ nínà káfàró lèmi rẹ̀ kéwú dé tó fi kéwú mọ́ ilé kéwú abẹ́lé tó tó tẹ́ngọ́rù tó bóyá torípó jẹ́ àfáà kan lámìlíà kó nílẹ̀ mi rẹ̀ ké tó fi kó lè kéwú mo máa sọ fún bàbá ń ṣàwàdà pẹ̀lú ara wa gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ọ̀nà tá a lè gbà tí nǹkan tó ti gbèrú sí ẹ̀rí tó gbogbo àwọn nǹkan tí àwọn èèyàn bá ronú kàn pé ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká ṣe báyìí látòjúwe yìí tí ó sì mú ọmọ adámọ̀ dúndún táwọn òbèrè jẹ́ náà wọ́n ń gba ọ̀nà yẹn wọlé táǹgbà ń sọ alkùránì tẹ́ gbé sínú ilé táǹgbà sọ torí àtàfọn yín lọ́wọ́ tó tó tí èèyàn ò sí lè gbé mọ́ àbẹ́yẹn ń gbé ẹ̀wò ní ẹ̀wò kò múùbù èèyàn mọ́ wọ́n ti gbà nìyẹn nígbà tí yẹn máa máa kọ nǹkan lẹ̀ kó sọ pé ẹ jẹ́ ká gba koran lọ́wọ́ wọn látara pé ká gba ìjáàbò lára obìnrin ká wá wé ká fi ṣe rápà fún koran káwọn ọkùnrin wọn máa ń lo koran mọ́ káwọn obìnrin wọn sì wọ ìjáàbò mọ́ bẹ́ẹ̀ wọ́n ti wà lọ́wọ́ wa nìyẹn tí ọ̀tọ̀ náà wọ́n ti kọ́ ọ́lẹ̀ tó bẹ̀ sì wí bẹ́ẹ̀ tí ètò kò sọ lẹ́nu lásán pé ọ̀nà kan tó ń rí kẹ́lẹ̀kọ́ tó ń wò sùn òun sì lè sùn tálíkà mọ́ lọ tètè tètè láwùlà Allah subhanahu wa ta'ala wà ní òṣùrọ́kù tí ẹ bá ti tóbi ọlọ́run àtàrun sí ẹ̀ torí pé àwọn olùpèpè kọ̀ọ̀kan tó wà sí sí ẹ̀ wọ́n sì sẹ́kù lórí ilẹ̀ tí ìyá àgbètò wa bọ́ lóòótọ́ lọ́kùnrin náà wà rẹ́dà ti lo níbẹ̀ náà lùkùrán náà ọmọ ìyá wa brother Lukman ó kóòtù ọ̀rọ̀ yẹn ó kóòtù ìwé yẹn ó kóòtù péjì yọdún ọgbọ́n ọ̀rọ̀ ẹ̀ so practically nǹkan yẹn ti ṣẹlẹ̀ أنبياء سبحانه ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وارزقنا الباطل باطلا وارزقنا اجتنابه ووفقنا يا ربنا لما تحب وترضى وخذ بأيدينا إلى قتل ما تحب وترضى برحمتك يا أرحم الراحمين وصلي اللهم على نبينا محمد وعلى آله وأصحابه وسلم. ألف عن يدعمكم بيريتكم.